وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلال في النار فاللهم صل على محمد وعلى آل بيته وعلى أزواجه وذريته كما صليت على آل إبراهيم إنك حميد مجيد وبارك على محمد وعلى آل بيته وعلى أزواجه وذريته كما باركت على آل إبراهيم في العالمين إنك حميد مجيد السلام عليكم ورحمة الله وبركاته afi ọpẹ́ fún ọba adẹ́dà Allah subhanahu wa ta'ala tó tún kọ àkójọpọ̀ wa ní àárọ̀ yìí àbẹ̀ ọba adẹ́dà kó gba àkójọpọ̀ náà níjọsìn lọ́wọ́ wa kó jẹ́ ká bá níbi tó lérè kó má dàlú wà láyà torí òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam ó ní àwọn olùgbàgbọ́ òdodo wọn ò ní kójọ pọ̀ nínú ilé ọba adẹ́dà kí wọ́n máa yànnàná ọ̀rọ̀ ọba adẹ́dà fúnra wọn bí wọn ó ṣe nílọ síwájú pé kí wọn súnmọ́ kí wọn jìnnà sí ìbínú rẹ̀ kí wọn máa ṣe ìjíròrò lérí eléyìí láàrin ara wọn illa ghashiyatuhumul malaika àwọn màláìka aláàánú wọn ó sì gẹ̀gìbò wọn wọn dáàbò wọn pẹ̀lú ìyẹ́ wọn. tí wọ́n bá wá kú òtá tí wọ́n ṣe tán ọba adẹ́dà ọmọ bí wọ́n léèrè ńbọ̀lẹ̀ tí ń bọ̀ ó tiẹ̀ jẹ́ pé ó mọ ibi tí ń ti ń bọ̀ wá ní ọ̀dọ̀ àwọn ẹrú rẹ̀ ni tí wọ́n ṣe báyìí tí wọ́n ṣe báyìí tí wọ́n ṣe báyìí ọba adẹ́dá ọmọ fún àwọn màláíkà nírò wípé gbogbo ohun tí wọ́n bá ń fẹ́ láàánú òun ṣe fún wọn gbogbo ohun tí wọn ò bá fẹ́ láburú òun yà wọ́n yà. ntí eléyìí túmọ̀ sí ni wípé ọba adẹ́dá ó lọ́wọ́ sí bẹ́ẹ̀ kọba adẹ́dá masa lọ́wọ́ sọ̀rọ̀ wa kọ́mọ jáwọ́ lọ́rọ̀ wa torí pé kí ni tí àkójọpọ̀ ọba máa wà nínú àwọn láti máa fún àwọn èèyàn ní láti máa ta wọ́n jí. epo tanu mọ́tò rìn àjò wọn lọ sọ́dọ̀ ọba adẹ́dà tẹ́kọ bá tanu mọ́tò kìíní ṣẹlẹ̀ bí mọ́tò yẹn ṣe lè wù kọ́ dáa tó kó pé tó tẹ́kọ bá tanu rẹ̀ kìíní ó ṣẹlẹ̀ yóò takú ni kọ́ba adẹ́dà má jẹ́ àtakú ló fi jẹ́ pé ìṣítí ó máa ń ṣí ẹ̀mí tó bá dẹ̀ ti ṣí ẹ̀mí yìí máa fọ́ ni tẹ́mi bá ti ní fífọ̀ tó má ara máa tẹ̀lé lórí dáadáa lọ́ba adẹ́dàá fi sọ yìí pé fazakir sí àwọn èèyàn létí fa inna zikra torí dájúdájú ìṣítí tanfa'ul mu'minin yìí máa ń ṣe olùgbàgbọ́ òdodo láǹfààní àǹfààní kíni yóò ṣe àlékún ìmánu fún wọn tí ìmánu bá ti ní àlékún iṣẹ́ rí ẹ̀dá ó ní àlékún tíṣẹ́ rí rẹ̀ tó bá ti ní àlékún yóò rí ìyọ́nú ọba adẹ́dà tọ́ba adẹ́dà bá ti yọ́nú sí i ilé ayé ó rọrùn sàárè ó rọrùn alikiyama ó rọrùn kọ́ba adẹ́dà má ṣàjẹ́ kí gbogbo ẹ̀ rọrùn fún wa. aṣọ láwọn ìjókòó tó lọ sẹ́yìn wípé a mú ọ̀rọ̀ ńlá kan gbọ́. àti ṣe sẹ́yìn but ó pàtàkì ká sì máa rán wa létí rẹ̀ ń gbogbo ìgbà kí ni irun asọ́láàtì torí pé kí ni òjíṣẹ́ ńlá muhammad sallallahu alayhi wa sallam níbi tọ́rọ̀ ọ̀run pàtàkì ó rẹ òjíṣẹ́ ńlá sallallahu alayhi sallam débi wípé kò kò lè dìde ìgbà tó tají sí ntọ́kọ́kọ́ béèrè ní pé ìrun kọ́ bò ní wọ́n ní a àìkí ẹ̀yin náà là ń dúró de ọ̀ṣàlùwàlà kó tó tún dìde wípé yóò wá kírun ọba alẹ́dà ó tún mú lọ ṣẹ́ńsá asálàm ọ̀dàkù àwọn sàbẹ̀ ń adùn dì náà ìgbà tó tají ó ní nítorí tó béèrè ní pé ìrún ń kọ́ wọ́n lẹ́yìn náà là ń dúró de ó tún tú àlò àlá sí i torí pé kí nù oorun gan tí ò tó dídákú ọba lùwàlá jẹ pásẹ tó má sọ dídákú lọ fi tá lùwàlá ṣe ó tún tún ṣe ó tún fẹ́ dìde ọba adẹ́dà ó tún jẹ́ kó ṣẹlẹ̀ sí gbogbo tó bá ń ṣẹlẹ̀ sí báyìí láàdá ni fi ń gbà àwa tá a tó gan kí ló sọ. So? ó ní olùgbàgbọ́ òdodo nǹkan kan ò ní í ṣẹlẹ̀ sí bó ṣe lè wù kó kéré tó kódà ẹ̀gún tó bá gún lẹ́sẹ̀ nígbà tí ń lọ yóò fi gba aládàá ni ọba adẹ́dẹ́ ó fi pẹ̀sẹ̀ rẹ̀ rẹ́ ni yóò fi fún un lágbègà àwa a kankan nù o kásẹ̀ tó wá má sọ aṣáájú ẹ̀dá wa ó ṣe báyẹn tẹ́ẹ̀mẹ́ta kó tó lè di wípé ó wá lè dìde lọ́kìún. ṣáìd n ti ń béèrè bó bá ti tají báyìí irun kìí ṣe é nìkan ọ̀rọ̀ tó sọ gbẹ̀yìn kó tó di wípé ọlọ́pàá àlìkìyàmọ̀lé pẹ̀lú bíbẹ́ńbẹ́ rẹ̀ lọ́hùn kó tó di kó jáde láyé ó ní pé asọ́láàtú asọ́láàtú wà máa málàkàtà aymanukum irun o irun o àtàwọn ẹrú ọlọ́run ọba tó kó sí lábẹ́. ìyàwó ọmọ ọmọ ọ̀dọ̀ ẹrú. bọ́ ọ bá ṣe sí pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú wọn lọ́lọ́run ó ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú wọn náà tọ́ ọ ti fara ní wọn lọ́lọ́run ó sì fara ní wọn náà ẹrú ọlọ́run ọba kan. nínú àwọn sàbẹ olójìṣẹ nasala alasala tó gbé ọmọdé ó dì mára ó ń kíìsì rẹ̀ òun wò wípé mùrú á òní wípé yẹn jẹ́ akin tọmọ bá ń ti ń bọ̀ ẹ ẹ bọ́sán ẹ bọ́sán ẹ bọ́sán ẹ bọ́sán ṣùgbọ́n kò lè sọ yín fojìṣẹ́ náà sílẹ̀ àlàsílẹ̀ kí ló sọ ó ní àtùkọ̀bìlú náà sì bìyà náà ń fa àwọn ọmọ kéékèèké yín mara ẹ̀ máa ń fọwọ́ pa wọn lórí ẹ̀ máa ń tì wọ́n mara ẹ̀ máa ń kíìsì wọn ni àyèmáyé wọn tí mo ní èmi ò ní táàmù eléyìí fún wọn. kí yìí ṣe náà àlàsílẹ̀ sọ fún un ó ní ah, ìgbọ́ ọlọ́run ọba ti yọ àánú lẹ́mìí rẹ lọ́kàn rẹ ta ló lè fi sí padà mọ́ subhanallah. àwọn ìyàwó wa afẹ́jáde àjùmọ̀ wọn akíìsì wọn ara rẹ̀ kìí ṣèyún nìkan òjíṣẹ́ lásàrà ní abu òkèlè àwa fi sí wọn lẹ́nu kí là á yìí romance àbí romance ẹ ṣe bí romance ẹ ọlọ́ àgbàlá adalẹ lórí subhanallah ẹ wo bọba adẹ́dà ṣe fi ìkẹ́ sáàrin wa nígbà wọn béèrè lọ́wọ́ ìyá Aisha ṣé kákìtì obìnrin sọ́bàlùwà lájẹ́ ó ní ah rọrọ wò lélẹ̀ kó jíṣẹ́ lọ́sàn àṣọlá mò ń tá jáde lọ kírun ìmọ̀ gbogbo àwọn ìyàwó rẹ̀ ká kó tó jáde yóò kíìsì wọn yóò dì mú yóò kíìsì. kínú romance bọ̀tìkẹ́ni tí máa fà yín tí máa fa oríire fẹ́dà. àwọn tí ọba adẹ́dà kó sí wa lábẹ́ á ṣe dáadáa tí wọn àwọn ọmọ á jọ jẹun á jọ kírun ìrun náà wá fìl àwọn ìyàwó á jọ wẹ̀ papọ̀ á jọ ṣeré gbogbo eléyìí ọba adé sábà bí ìdẹ̀kùn fẹ́ dà ló fi jẹ́ pé gbogbo nǹkan éríà lẹ̀sìn wa. ló tarabọ̀ tá a gbọ́dọ̀ mú lò níbi kéékèèké òun láti kọ́ mu tá a bá ti mú níbi kéékèèké yìí tó wà lára owó nira ọlọ́run ó ṣe nírọ̀rùn fún wa yóò wá júṣì ju bá a ṣe lérò lọ. asọ́láàtù asọ́láàtù wọ́n máa má kẹ́tẹ́ máa nù. tí ń bẹ ní abẹ́ yín níyàwó lọ́mọ lẹ́rú fún àwọn ọmọ rẹ̀ ẹ ṣe dáadáa sí wọn. amọ́rọ̀ òjíṣẹ́ náà sọ̀rọ̀ sọ́nà wọn khayrukum khayrukum li ahli wa ana khayrukum li ahli ẹni tó dáa jù nínú yín sáwọn ará ilé rẹ̀ èmi mo dáa sáwọn ará ilé mi jù. ìsìláàmù ọ̀fẹ́ kájẹ́ kí kájẹ́ fatila àtùpò ẹjọ́wìrì tí ń fún ìtanímọ́lẹ̀ tí àyíká rẹ̀ tó wá tó ṣókùnkùn. ní imaamu malik rahimahullah ramtawa sauni ká ṣe dáadáa sí àwọn aráalé wa ebi pé kó fi jẹ́ pé kò sí ẹni tí wọ́n nífẹ̀ẹ́ sí tó wà nínú gbèsè ayé ah bàbá mi ah ìyá mi ah ọmọ mi ah ìyàwó mi ah ọkọ mi. ó pàtàkì irun pàtàkì gan kì í ṣe ìyẹn nìkan òjíṣẹ́ masala alaṣọ́lẹ̀m ní awwalu ma bihi al-abdu yawma al-qiyama níjọ́ gbẹ̀ǹdà lùkíámà visa tí wọ́n kọ́kọ́ yẹ̀ wò nínú rìn àgbẹ̀dá lọ́rùn onírun tọ́ba ti yanjú kí ló jíṣẹ́ lásán àtúnlánsán ó ní sólì halahu sa irú amẹ́lẹ́yìí wọ́n bá tún gbogbo sẹ́yìn kù sí. bí tọ́ba adẹ́dà mú ìdẹ̀kùn rẹ̀ dé ó ní tọ́ràn àyàn ọ̀bá pé ọ̀bá kájú òṣùwọ̀n wọ́n wo àwọn nàwáfìlẹ̀ ló fi jẹ́ pé nàwáfíìl gan àìfi ṣeré àìfi ṣeré kí ló yíṣẹ́ náà sọ àṣọlàm sọ. ó ní man hafaza ala arba'in qabla zuhur qabla al-asr qabla zuhur wa arba'in ba'da zuhur haramahu Allahu ala ọkọ̀ mọ̀kọ́ rasulullah sallallahu alaihi wasallam. ẹni tó dín ní mọ́kọ́mọ́ kíráká mẹ́rin odóka o lè ṣe ole ráká o lè kí bí anki zuhur a lè kí bí anki zuhur àbí bá ṣe ń kí asùn yẹn náà a lè kí ní ráká tòró náà sálà máa ń kí bẹ́ẹ̀. Aisha radiyallahu anha ó lóun máa ń ṣọ́ òjíṣẹ́ náà sílẹ̀ àlọ́sílà kí zuru tó tó í máa kí ìrun rákà mẹ́rin yóò wá gùn bí ẹ ń kí zuru náà ni bọ̀dú yìí máa gùn gan òun á béèrè lọ́wọ́ òjíṣẹ́ náà sílẹ̀ àlọ́sílà ó rí tẹ́ ẹ̀ máa ń dún ní mara ìrun rákà mẹ́rin tó máa ń gùn báyìí ẹ máa ń kí bí ẹ ń kí zuru káàyílà tó tó kí bóòló ṣe jẹ́ òjíṣẹ́ náà sílẹ̀ bẹ́ẹ̀ ni lẹ̀kùn sánmà ti fẹ́ sí nísìn fún gbígbà àdúrà mo wá fẹ́ kó bá mi lórí sùjádà ni. sallallahu alayhi wa sallam. kí ló tún sọ. ó ní rahimallahu abda salla qabla al arba kí àna ọlọ́run ọba máa bá ẹrú tó ń kíra káà kó tó kí àlàásàrì a lè pín sí méjì a lè kí ni bí ìgbà tá à zoro ọbẹ asiri gbogbo òórùn náfìlà ọ̀sán tá a bá fẹ́ kí a kí wọn bẹ́ẹ̀ ìmọ̀ akẹ́rákà méjì asálámà àtúmú méjì mẹ́wàá àsálámà tàbí kákí méjì àṣetẹ̀ṣẹ́wò àsálámà àwa mú méjì mẹ́wàá kátó sálámà òjíṣẹ́ náà máa ń ṣe gbogbo ẹ̀. ìyàtọ̀ tiẹ̀ pẹ̀lú tòru ò ní wípé mẹ́rin tòru a lè kí ní méjì méjì tàbí ká ní mẹ́rin bọ̀rọ̀ gidi rákà àkọ́kọ́ àkìtàn àṣetẹ̀ṣẹ́wò ẹ̀kẹta a kọ̀ntínú bẹ́ẹ̀ àwọn amẹ́kẹ̀rin wa kátó ṣe tẹ̀síọ́wò kátó sálámù tọ́ba jẹ́ pé mẹ́ta la fẹ́ kí a lè kí bẹ́ẹ̀ ń kí magrib bá a ṣe lè kí wípé a kì ní bọ̀rọ̀ gidi bẹ́ẹ̀ tàbí akíméjì asálámà àwa amẹ́yọkàn wa àwa ṣe tẹ̀síọ́wò àwa sálámù. òjíṣẹ́ náà sọ̀rọ̀ sọ́là máa ń kí ni mẹ́jọ bọ́rọ̀ gidi òkìtà àkọ́kọ́ okikeji kejì òṣètòṣáwò ọ̀kẹ́kẹta òṣètòṣáwò ọ̀kẹ́kẹrin òṣètòṣáwò èyí tó sẹ̀ dùn ní èkẹjọ ń gbọ́ parí ẹ̀kẹjọ gbọ́ wá parí ẹ̀kẹjọ tán ọwọ́ amú méjì wá ọwọ́ a lè mú wá báyìí náà tá a ṣe mẹ́jọ bọ̀rọ̀ gidi báyìí ìgbà ṣe mẹ́jọ yìí àwa mú mẹ́ta wá gidi tó fi mélòó tọ́lọ̀ bójú ṣẹlẹ̀ fúlàrà tó ń wè mí ni wípé kémi rẹ jọ wà bá a sì ń rí ọ láyé táǹjọ rọra ń ríra wa yìí mo fẹ́ kó rí bẹ́ẹ̀ náà ní ọ̀hún òjíṣẹ́ lásán àṣọlá ni wá nǹkan mi sọ ní ìfẹ́ nǹkan kan mi èyí tí mò ń fẹ́ràn ọ̀nì tọ́ba jẹ́ báwọn máa ṣe ọ̀pọ̀lọpọ̀ sujud ìyẹn náà wáá fi. ọmọ amúyàn súnmọ́ lọ gan-an lọ́fi jẹ́ pé tí nǹkan kan bá ń da òjíṣẹ́ náà sọ̀rọ̀ àṣọ́nà láàmú tí wọ́n fi mọ̀ wípé ah bàbá wa disturb lórí nǹkan kan ó ní pé kí ni nawafil kana iza hazzanahu shay salla tó ń bá ti nǹkan kan bá ń dín láàmú ìrun ni máa kí kì í ṣe ìrun nìkan ó ní istaqimu ẹ déédéé walan ẹ lè mọ rírì dídúró déédéé kí lára rírì rẹ̀ ẹni tó dúró déédéé bọ́lọ́hún ó sì gbaṣẹ́ rẹ̀ ó yàtọ̀ sí tẹ̀lé tí ò dúró déédéé tí nǹkan ń ṣe wọ́n ní àṣe ni àṣà ń ṣe náà yẹ́n sàjà ṣe. lọ́sọ̀ pé ìzà ahsana ahdukum islamahu tẹ́nibọ́dì inú yín bá sì síláàmù rẹ̀ dáadáa gbogbo sẹ́ẹ̀rì tó bá ṣe láti mẹ́wàá láti máa kọ́ láadáa fún un ìlà sọ́bẹ̀rẹ̀ mi àdá títí dé ọgọ́rùn-ún lọ́nà mélòó lọ́nà méjì ẹ̀gbọ́n á mi wá ní yóò tiẹ̀ jù bẹ́ẹ̀ lọ. àlejò kírun papọ̀ láadáa ò yẹn papọ̀ yàtọ̀ sí pé ńláda twenty five àbí twenty seven tá a gbà ní jàmá o ẹni tó kí dé tó kí ní kí wípé bí ìgbà tó wà wájú ọba adẹ́dà báyìí tó dẹ̀ ń tó ń kó gbogbo ẹ̀ sí tí ń ta fánfán tí ń ṣe gbogbo ẹ̀ bó ṣe yẹ kó ṣe ládàá rẹ̀ ó yàtọ̀ sí tẹni yòókù ìrun kan náà ládẹjọ́ kí. <laughs> twenty five àbí twenty seven ti òjíṣẹ́ lára àzálà ṣé yóò rí bí tiwa Abubakar rọdí àlàánú ṣé yóò rí bí tiwa Umar Usman Ali rọdí àlàánú ajmai ṣé yóò dàbí tiwa torí pé kí ni ìmánu wọn gan ò rí bí tiwa wọ́n sì islam wọn ó yékéyéké àbí ẹni tí wọ́n ní kí wọ́n dá sí tọ́lọ́run ọba ó kó gbogbo nǹkan rẹ̀ lẹ̀ Siddiq al-Akbar wọ́n ní àwọn ẹbí àwọn ọmọ àtìyàwó ńkọ́ ó ní mo fi wọ́n lẹ̀ fọba adẹ́dà yóò bá ń tọ́jú ìgbàgbọ́ rẹ̀ débẹ̀ Umar ibn Khattab pín sí méjì ní í fi ìdajì sí tọba adẹ́dà mo fi yókù lẹ̀ fáwọn ará rẹ̀ lẹ́bù bámbámbámbám kì í sì ń tẹ̀yàn fẹ́ẹ̀kì ní tó wà tó jinlẹ̀ ní sínú ẹ̀mí tá a gbọ́dọ̀ ṣiṣẹ́ lé lórí ń gbogbo ògbà bá a bá ṣe ṣiṣẹ́ lé lórí sí bẹ́ẹ̀ ni iṣẹ́ wa náà yóò ṣe kí ni yóò máa ní yóò máa lágbára sí. a mú àwọn instances wá arúgbó kan wà nílùú Madina ìlú alápọ̀nlé ìlú malẹ̀. àwọn ẹrú Ọlọ́run ọba ni wọ́n máa ń gbìyànjú wọ́n máa ń jẹ̀ràn láti lè mójútó ṣiṣẹ́ inú ilé rẹ̀ fún. Umar bin Khattab radiyallahu anhu ọjẹ̀ràn gbogbo gbà kọjá pé òun lòun ó ṣe tí ó bá fi débẹ̀ wọ́n ti parí iṣẹ́ ta ló lọ ara ẹ̀ lè jẹ́ ọwọ́ akúkú ó ṣègbìyànjú ńjọ́ kan wípé jẹ́ ń takú síbí ẹni tó bá jẹ́ ń rí lẹ́nu ó dẹ̀ rí orílẹ̀-èdè lókè tó yọ lọ́ọ̀kan ní ah, ìwọ náà ní ọ̀jẹ̀ ó dẹ̀ jẹ́ àmì ìhùn gbà àmì ìrù ni nígbà yàn òun là ní ìrù pẹ̀lú gbogbo ṣúgùlù pẹ̀lú gbogbo sẹ́ẹ̀lù tí ń ṣe kò kọ́ dín yẹn lọ́wọ́ ó mójútó tòdìẹ̀ lánàá. ló fi jẹ́ pé ibi táwọn dé ẹ̀dá kan ò lè débẹ̀ mọ́ àfi ká máa jẹ̀rán ká máa jẹ̀rán radiyallahu anhu ajma'in. òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam ní istaqimu ẹ̀dúró déédéé wala tuhsu ẹ̀ lè má rírì kó ẹ̀ déédéé àwọn fìrí nínú rírì rẹ̀ láti rọra dọ́gbọ́n sọ fún wa ó ní wa'lamu ẹ wá mà dájú o anna khayra amalikum as-salat èyí tó dáa jù nínú sẹ́yìn tẹ́ ẹ fi jèrè tayé àti tọ̀run tẹ́ ẹ fi ní ní wàhálà láyé nínú sàárè àti lọ́run ó nìrun. walan yuhafiza ala al-wudu illa mu'minan ẹnìkan yìí ṣọ́ àlùwàlá rẹ̀ pé kó máa wà nínú àlùwàlá ń gbogbo gbà àfọlùgbàgbọ́ òdodo torí pé kí ni tọ́ọ̀ bá ti ń ṣọ́ àlọ́ àlá ń gbogbo wa àwọn méjèèjì tí wọ́n ń kọṣẹ́ lọ́tún àti lọ́sì wọ́n máa ṣàánú rẹ̀ wọn ò ní wọ́n máa dẹ ọ lẹ́kẹ̀ẹ́ tọ́ọ̀ bá tiẹ̀ tọ́ọ̀ bá ṣe nǹkan kan tọ́ọ̀ fẹ́ kù díẹ̀ káàtó ètí ń bẹ ní apá òsì ọmọ ọfẹ́ ah, túbánà ọfẹ́ túbánà tọba rẹ ti ṣe dáadáa kan ètí ń bẹ lápá ọ̀tún kíákíákíá yóò ti tètè kọ́. ọba adẹ́dà yìí máa tijú èèyàn ló fi jẹ́ pé àwọn sọ́lá wọ́n ní ntí máa ń pa àwọn láyà jù kálùwàlá kan já káwọn tó tó sáré káwọn tó wọ́n máa ń sáré káwọn tó tètè lọ sí muazin òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam bilal radiyallahu anhu ìgbà tí ọba adẹ́dà mú òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam tó ní kí jibril kó fi tọ́ ọgbà àlìjánná òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam ní mò ń gbúrò ẹsẹ̀ níwájú mi tá a lélẹ̀ irú ẹsẹ̀ wo mò ń gbọ́ níwájú mi jibril ní bilal bilal. kò béèrè jù báyìí náà kí ni ìdí tí ó fi béèrè jù bẹ́ẹ̀. wọ́n mọ̀ pé iṣẹ́ kan ní ọmọ sí tí nǹkan yẹn ó fi ṣẹlẹ̀ torí gbogbo ń tà ń ṣe láyé ó ní repercussion lọ́rùn kìí sọ̀run nìkan ká tó jáde láyé ó ní repercussion ọ̀kan nínú àwọn afáńlá gbàtọ́ fẹ́ jáde láyé kìí ṣe pé kò lè sọ̀rọ̀ mọ́ nìkan bí rádaràdà fẹ́ bá kò àwọn amòye àwọn àǹfààní kí ló lè fa léyìí wọn ni a ah, kò sí tó lè fa ìyí máa ta sí ìmáàmù Nawawi kò máa lára rẹ̀ ní jẹ́bà èèyàn máa ń máa lára rẹ̀ ó máa lé lẹ́sẹ̀ mi nà. من لم يجل كبيرنا ويرحم صغيرنا ويعرف لعالمنا حقه kò sí lára wa ẹni tí ó bàbàrà àwọn àgbàlagbà wa ó lè ṣiṣẹ́ wọ̀kẹ́ wá ṣe pé ṣé bó ṣe fa ọmọ rẹ tó lẹ́ǹdì ló ti àgbàlagbà dànù abadan ó ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú rẹ̀ torí pé kí ni ọjọ́ orí gan ní ẹ̀tọ́ tá a gbọ́dọ̀ fún un. Ali bin ọkọ bin Abi Talib ó ṣe mistake kan ní gbangba ọ̀kan nínú àwọn tí wọ́n wà ń bẹ̀ lọ́ba ta sí Ali ni wá tó o bá fẹ́ ta sí mi tàbí o fẹ́ ṣe àtúnṣe fún mi pè mí sí kọ̀rọ̀ tó o bá ṣe báyìí ní gbangba á kọ́ ẹ lẹ́kọ̀ọ́ o. dáadáa tó rò pé o fẹ́ ṣe kọ́mọ wà á di aburú mọ́ ọ lọ́wọ́ gbogbo nǹkan ló ní kíni lọ́nà náà tá a gbé e gbà mọ́tà sí mi ní gbangba oná yà abara lẹ̀ kíni èsèsè sí mùsùlùmí gbogbo nǹkan pẹ̀lú adabu wa yarham saghirana ẹ̀ntì máa káànú àwọn ọmọdé wa àwọn àgbà ọmọdé ní ń ṣe àwọn afàmàrà àwọn akọlẹ́kọ̀ọ́. mùsùlùmí sọra rẹ̀ di kìnìún tàbẹ́kùn tí wọn ò lè sún mọ́ torí kìí ṣàpèjúwe ẹni tó fẹ́ rálì jánná wọ̀ kí ló náà sọ̀rọ̀ sọ́làm sọ̀rọ̀ ó ní hurrima ala nnar kullu hayyin layyin sad qarib minan nas iná ti dèèwọ̀ fún gbogbo ẹni tó jẹ́ pé hayyin gbogbo nǹkan rẹ̀ pẹ̀lẹ́kùtù ni lẹ́yìn ó soft softness ò meaning weakness péyàn soft kò túmọ̀ sí pé weak bára firmness ò meaning harsh harshness téèyàn fẹ́m kò mí pé wọ́n wá hajj là ó ní sẹ́ẹ̀ easy going ẹni tó wà easy going kọ́rí mìíràn náà ó súnmọ́ àwọn èèyàn ó jẹ́ wọn súnmọ́ ó dá sí gbogbo nǹkan wọn ní ti dáadáa báwo lè léyìí ó fún wa ní márùn tí wọn bá fẹ́ ṣe tí wọn bá ṣe dáa ẹja tuntun ṣe báyìí ẹja ṣe báyìí ẹja ṣe báyìí ìṣesí olùgbàgbọ́ òdodo. gbogbo ẹ̀kọ́ yìí ọba adẹ́dà kò sínú lọ́fífà ẹ̀rọ ọlọ́run ọba ó kírun lẹ́gbẹ̀ẹ́ òjíṣẹ́ lọ́sọ̀lá àdàsọ̀lá wọ́n ti kírun tán òun wá fẹ́ kí tiẹ̀ ọ wá bó ti dé ó ṣe ìkọ́ ọmọ pàápàá ọwọ́ adé sálámà sójìṣẹ́ náà sàásánà òjìṣẹ́ náà sàásánà ń dá sálámà rẹ̀ padà ó wì kírun o lè tún kí. wọ́n ní hadith mọ̀síhì salat hadith tó mú ọ̀rọ̀ ẹni tó sì mú kí wá. gbogbo nǹkan tí wọ́n ń ṣe lọ́ba adẹ́dàbí ṣe ìdánilẹ́kọ̀ọ́ fún wa ó tutù lọ ó kí lẹ́ẹ̀kejì bẹ́ẹ̀ òjíṣẹ́ ńlá ló kí wọn lọ́tún kí ó ṣe tẹ́ ẹ̀ mẹ́ta abẹ́mẹ́rin nínú ẹ̀gbà wa mi lọ́wọ́ aláwọn ó yá Rasulullah sallallahu alaihi wasallam ìmọ̀ kí jù báyìí lọ ní kọ́ mi. ó wá gbé fún láti fi àlùwàlá pé tó o bá sàlùwàlá tán ó wá kọjú sí kíbla gbogbo bó ṣe ṣe ọ wá ṣe báyìí ó ṣe báyìí ó ṣe báyìí ọ wá mú wá. òjíṣẹ́ náà sọ̀rọ̀ sọ́lá mi sọ pé sọ́dù kọ́mọ̀rọ̀ ètùmọ̀ ni ó sọ́dù yìí ẹ kírun bẹ́ẹ̀ ṣe rí mi tí mò ń kírun. bí ìrùn èèyàn bá ṣe jọ tiẹ̀ sí bẹ́ẹ̀ ni yóò ṣe ní ládàá sí ni ó sì ní gbígbà sí lọ́dọ̀ ọba adẹ́dà lòjíṣẹ́ lọ́sọ̀ àtọ́là fi sọ pé ẹlòmíì ó kí ni one over ten yẹn láadáa ní ọgbà ìdá kan nínú mẹ́wàá sẹ́ńtú ní one over ten shoppers ẹlòmíì one over nine sótì pass ẹlòmíì one over eight kò pass. ẹlòmíì one over seven ẹlòmíì one over six ẹlòmíì one over five ẹlòmíì one over four ẹlòmíì ìdajì. ló fi jẹ́ pé gbogbo wọn máa pé sí níwájú láti ṣe kínni sí mọ́sáàsì rẹ̀ láti lọ́ọ́ wò ó ló ṣe ń kírun ló fi jẹ́ pé òjìṣẹ́ náà sallallahu alaihi gan-an ọ̀fẹ́ kí ẹni tó ń ṣáájú òun fún yàn kó kírun níbi tó ga ju ibi táwọn máa mú mi ti ń kírun lọ torí pé kí ni kó má gbin ìgbéraga síwájú sínú ẹ̀mí ẹ ti ń kírun fún ni bọ̀tọ́ bá ti fi jẹ́ láti fi kọ́ni lẹ́kọ̀ọ́ òjíṣẹ́ náà sọ́lá ọgbà wọlé ló fi jẹ́ pé nígbà tí ó kírun fún wọn ọbọ tó ní mímbàrí rẹ̀ mímbàrí rẹ̀ ìpele mẹ́ta lónìí ọ̀gá sókè ó lọ ṣe takbiratul ihram ní òkè mímbàrí ìgbà ó ṣe kíláàtà ó lọ sírùkù lórí mímbàrí ìgbà tó wá fẹ́ ṣe sùjádà ó wá rìn mẹ́yìn ó wá wá síbi ìpìlẹ̀ mímbàrí mu ó ṣe sùjádà ń ó ṣe gbogbo ó tún dìde ní sùjádà ìgbà tó tún fẹsẹ̀ kejì náà ó tún gba ó tún gùn lọ sókè bẹ́ẹ̀ ìgbọ́ wá ṣe tán kí lọ sọ ó ní mo kírun báyìí ni kẹ́ ẹ lè bá a rí bí mo ṣe ń kí kẹ́ ẹ lè bá a fi tèmi kọ́ ìsìn lórí ìrun yìí gbogbo nǹkan ló fi kọ́ wa báwọn. Ah! wọ́n lọ bá a ya Rasulullah. kí n bó lọ̀rọ̀ yìí ṣe jẹ́ nípìlẹ̀ oníkànnà lọ wàlẹ́ sọmọ àwùṣẹ ọba adẹ́dá wà kò sí nǹkan kan pẹ̀lú rẹ̀ ó dá ẹ̀dá ó wá ọlá lórí ẹ̀dá níbi tí ò sí nǹkan fún un ọba adẹ́dá èwo èwo ni èwo ni dọ̀kí àlàárọ̀ṣ àlàárọ̀ṣ ọba adẹ́dà òun ló wà lókè jù ọba adẹ́dà wà lékè rẹ̀ ó lékè ọlá lórí àlàárọ̀ṣ rẹ̀ níbi tí o ti sin kankan fún nìkan tọpọlọ ò lè gbé torí gbogbo bó o bá ṣe fẹ́ fọmọ́ ọpọlọ wò ó sí Allahu akbar min dhalik ọba adẹ́dà ó tóbi jù bẹ́ẹ̀ lọ. ó ṣe gbogbo àwọn àlàyé. bá a ṣe ṣàlùwàlá ó ṣe gbogbo àlàyé rẹ̀ àti ṣìyìn sẹ́yìn ó dẹ̀ fi kún un ó ní ẹni tó bá ṣe àlùwàlá bí mo ṣe ṣe tó wá fi kírun bẹ́ẹ̀ ọlọ́run ó gbà bẹ́ẹ̀. ẹni tí ó bá ṣe bẹ́ẹ̀ ńkọ́ tọ̀ asúnàlá ọ̀nà mọ́lọ́kì. gbogbo nǹkan yìí láàlè mójútó torí gbogbo ẹ̀ ló ní repercussion kìí ṣe láyé ń bí nìkan ká tó lọ àtìgbà tá a bá wà nù sàárè tán àmú instances wa òjíṣẹ́ náà sàrà sílà mú kọjá lọ ọba adẹ́dà ọmọ ń jẹ́ ń gbọ́ kọ́ gbọ́ ń táwọn ò lè gbọ́ láti fi kọ́ wa lẹ́kọ̀ọ́ ó ní á ah, sọ ẹ̀rí sàárè méjèèjì àwọn tí wọ́n ń bẹ́nu rẹ̀ wọ́n ń jẹ̀yà lọ́wọ́ báyìí ntí ẹ̀ ń dẹ̀ ń jẹ̀yà lé lórí ntí ò nira fẹ́yàn láti mójútó láyé ń bí ni kíni ó ní wọn mára dáadáa tó nínú tọ rẹ̀ ìmọ́tótó kọ́kàn tọ̀ ṣáà kó lóun bomi sí eyín méjèèjì tí mùsùlùmí ó mójútára ọ̀yàgbẹ́ ó ṣe é síbra ó nọra tó bá nọra ó ó fomi fọ̀. tọba tún ṣe yùn tán ó tún m'ọwọ ọmọ ara náà tóbìnrin bá ṣe nǹkan oṣù tán yọ ọmọ ara gbogbo ẹ̀ lòjíṣẹ́ náà sọ̀rọ̀ àtúnlám kọ́ wa ìgbà tó náà sọ wípé kó mú òwú kó fi sínú àlùmísìkì kó fi pa ẹgbẹ ara ah! arábìnrin kan ó ń béèrè bóòlù òun ó ṣe fipá ah! máa bọ kí n ẹ. torí obìnrin olóbìnrin ó ní àlàbí tí ó máa sọ̀rọ̀ dé ma níwájú ta ni ọkùnrin ọlọ́kùnrin bó tiẹ̀ jẹ́ kó jíṣẹ́ náà jẹ́ nǹkọ́ ẹ̀ bí ó ṣe mara ìsìláàmù fílẹ̀ àti gbogbo àwọn àlàyé yìí ó ń ni ẹ̀jẹ̀ àwọ̀ ọ̀dá ni ẹ̀jẹ̀ ọmọ bíbí ni ni ó ṣe ṣe jẹ́nàbà ni bí òun gbogbo eléyìí àlàyé yìí àti ṣe sẹ́yìn ní kúnkúnrẹ́rẹ́ torí pé kí ni miftahul janna as-salat wa miftahus salat at-tahur ọkọ̀mọkọ́lá rasulullah sallallahu alaihi wasallam kọ́kọ́rọ́ àlìjẹ́nà ò ní irun ẹni tí ò múrun wá gbangba ajọ́ gbèǹde àlìkíyàmá kò lálìjẹ́nà lọ kò ní rà àlìjẹ́nà wọ̀ ẹni tí ìmọ́tótó rẹ̀ ò yanjú irun rẹ̀ ò ní gbà. lójúṣẹ́ náà sọ àṣàlàm sọ pé wà á lẹ́mu àna xeyra àmàlẹ́kùn àṣọlá èyí tó dáa jù tó lọ́lá jù tó pàtàkì jù nínú o. ó irun. wọlé yìí ha sì fẹ́ alẹ́ lòdù ẹnìkan wà ní máa ṣọ́ àlùwàlá rẹ̀ kó dún ní ma àfitáni ilà mọ̀mìnà àfọlùgbàgbọ́ òdodo. gbogbo ń tó ọba adẹ́dà forí rẹ̀ síbẹ̀. sẹ́yìn bá ti pẹ́ tán ìrún pípé òjíṣẹ́ násùnà àlàsùnà ní law ya'lamu an-nas ma fi an-nida' wa as-saffi al-awwal thumma lam yajidu illa an yastahimu alayhi lastahimu táwọn èèyàn bá máa ọlá tí ń bẹ fún ìrun pípé àti sáfù àkọ́kọ́ nínú ọ̀run tó bá jẹ́ pé tí a fi yanjú ẹ̀ ò ní ká vote wọ́n sọ pé ọ̀yà ẹ jẹ́ ká ṣe ká vote lé lórí ọ̀yà ìsìlám òní wípé ok ta ni ọ̀kọ̀ọ̀kan lọ ẹ jẹ́ àdè sí inú pépà. sáfù àkọ́kọ́ tá a bá ti dálẹ̀ ẹni tó bá mú sáfù àkọ́kọ́ òun ni ó rí sáfù àkọ́kọ́ mú èyí tó bá rí mú òun ni tiẹ̀ tó bá yẹ pé yùn láti yanjú ẹ̀ wọ́n sọ pé ok kakuku fèyìn yanjú ẹ̀ tá pọ́rọ̀ ọ̀bá ti di pé ó dógóńgó tá a fẹ́ sẹ́tù àní mú tó lẹ́vù yẹn nínú Islam masala ọ̀fẹ́ jáde oníyàwó jẹ́ ọkàn lọ tọ́ ọ ní eléyìí lọ fẹ́ mú èkejì ọ pé kí ni alábòsí ni ọ tẹ́lẹ̀ mọ́ mọ́ pé ọ̀fẹ́ mà mí kò sẹ́ni tí èsì alábòsí lọ́dọ̀ obìnrin ọkùnrin tí ọba tí ìgbà dìgírì mi kèétí sọ fún ah, àbí kí la bá débi wípé tẹ̀sán máa nà kànà bí tá a bá débi ọ̀la nà bí ni, ọ kí ló ń sọ obìnrin kí la sì nà ju ẹ̀ka á di lọ́ọ̀tù á ka slọ́ọ̀tù ok ẹni títí ẹ bá ẹni títí ẹ bá mú kọ̀sálì sọ yìí pé ọ̀sàbò sí ń bí èyí ẹ̀ńtọ́lọ́wọ́n bá bá kọ fún un ẹ̀ńtọ́lọ́wọ́n bá bá kọ fún tó bá ní tọ̀ ọ̀dà mọ̀ ẹ̀ máa mú lágbàá ọ̀tọ̀ lẹ́nu ẹ̀tọ́ rẹ̀ nu ó ó lóun fi ilẹ̀ ẹni tí wọ́n fẹ́ yọ̀ǹda fún tí ò bá máyìn ó lè gbà wọlé. òjíṣẹ́ náà sàásùlà mi tó bá jẹ́ pé n ta ìyẹnjú ẹ̀ òun ni ìrun pípé àti sáfúwájú táwọn èèyàn bá mọ láti ń bẹ́ fún ni à tí wọn àbá ṣe nìyí. tí wọ́n bá wá mọ̀ tí ń bẹ nínú ọlá fún al-utma wa irun ṣá àti irun àṣùbà la àtàwùhùmá habwa bó bá jẹ́ pé kí wọ́n máa wọ́ bọ̀ ni wọn ò lè rìn o wọ́n wàá máa wọ́ kí wọ́n máa rákòrò bọ̀ wá kírun méjèèjì wọ́n ra kóró wa wọ́n wọ̀ wá kì níbi tí ọ̀la ń bẹ fún ìrun àti pàápàá jùlọ sáfù iwájú dé àti ìwáàkì ní masjid òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam ní la yasma'u madda sawt al-mu'adhdhin jinn wala insun إلا شهد له يوم القيامة muhammed ti ń pè mú àtàlìjànà àtẹ̀yàn àtigi àti yẹ̀pẹ̀ àti nǹkan abẹ̀mí àti etí ìsẹ̀mí tọ́gbọ́ àdánù rẹ̀ wọ́n jẹ́rìí gbé ẹni tí ń pè mú ní gbangba ajọ́ gbẹ̀dàdìá níbi tí ọ̀la ń bẹ fún ìrun dé kì í ṣe yín nìkan òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam ní yughfaru lil muhaddin muntaha adhani ògóńgó bóun ẹni tí ń pèrún bá ti dé ni gbogbo ń tọ́ bá gbọ́ ni wọ́n máa tọrọ àforíjì fún un dé gbogbo ntí ọba adẹ́dàdá àtẹ̀yàn àtàlìjànú àtigi àti ẹ̀pẹ̀ gbogbo eléyìí òjíṣẹ́ lọ́sọ̀lá àlọ́sọ̀lá fi ń lọ́lẹ̀ fún wa ni ọlá tí ń bẹ níbi ìrun pípé ìtètè máa wá sí láti wá kírun tọ́jẹ́ wípé téèyàn bá dún ní mà oríire ńlá ni. Ma, kí ló jíṣẹ́ ńlá sọ̀rọ̀ àṣìlám sọ. ó ní ọba adẹ́dà ó yọ sí mi lójú oorun lóru ó wá ní ǹjẹ́ o tí àwọn màláìka ń jíròrò lé lórí lókè ní ti dáadáa òjíṣẹ́ náà sàásùnà níbẹ̀ ni. في kafarot وفي درجات. انتي ntí máa mú kí èèyàn má kó nínú ẹ̀ṣẹ̀ títẹ̀ máa ń fúnyàn ní àgbéga. fáàmì kafarọ sórí tí máa múyàn mako nínú ẹ̀ṣẹ̀ fa isbagul wudu alasabara èèmà ṣe àlùwàlá bó tiẹ̀ léwu kó tutù tó kí wẹ́dà kó tutù tó kí ẹ̀ pé àlùwàlá rẹ̀ kó ṣe pé masalan irú condition ta ta face níbi ìjẹta tá nà kankan tọ́jà pé àtàgbà àtẹwé àwa parí àlùwàlá àkọlẹ̀ lórí rẹ̀. ومشي بالأقدام إلى جماعات ìmánì wá sí mọ́ṣáláṣí wá kírun àwọn sàbí òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam torí kí wọ́n lè bá a máa wá sí mọ́ṣáláṣí ọ̀gọ̀ọ̀rọ̀ wọn wọn láwọn ò mú létí mọ́ṣáláṣí káwọn fi súnmọ́ òjíṣẹ́ ńlá sallallahu alayhi wa sallam gbàtọ́ òjíṣẹ́ ńlá sallallahu kí ló sọ fún wọn ó ní rárá ẹ má ṣe bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bá ṣe jìnnà sí ni ẹsẹ̀ tẹ́ ń gbé bọ̀ ó ṣe jìnnà sí bẹ́ẹ̀ ni ẹ sì gba aláàdá sí torí ẹsẹ̀ kọ̀ọ̀kan tẹ́ ń bá ń gbé ọba adẹ́dá ọ máa fi pa ẹ̀ṣẹ̀ rẹ fún yín tèkejì tẹ́ ń bá ń gbé yọ máa fi fún yín lágbègà. òjíṣẹ́ náà sọ̀rọ̀ àti làwọn ni tọ́ ọ bá bára káàkan ọgbàládá pé tó o bá bá pé ọgbàládá pé tó bá jẹ́ yí pé sáyidá àgbẹ̀yìn nìkan ló ní ọgbàládá pé tó bá ti jẹ́ pé àlùwàlá tó o ṣe tó ń bọ̀ ní masjid irun ló ń masjid ló ń bọ̀ wá ó wá dé masjid wọ́n ti kírun tán ó ní ọgbàládá jàmáà náà pé. ló fi jẹ́ pé ọ̀gọ̀rọ̀ wọn tí a bá ti dé masjid wọ́n ti kírun tán wọ́n yìí túnrun kí olúkálùkù òkì tiẹ̀ wọ́n kì í túnrun kí níjàmá ìmọ̀ olúkálùkù òkì tiẹ̀ tàbí ká gbalé lọ kí wọ́n lọ líìdì fámìlì wọn tàbí ká lọ kí n lé ní imaamu malik rahimahullah rahmatan wa sallam sọ yìí pé makruh ni akọ akórira rẹ̀ kí àwọn tí wọ́n mèsì irun kí wọ́n tún wá máa túrun míìkì nínú mọ́ṣáláṣí níjàmá àlàyé táwọn afáàṣẹ lórí rẹ̀ ni wípé ẹ̀rí táwọn èèyàn lò wípé a lè fi kí i ò ní wípé òjíṣẹ́ lásán àṣàlám ti kírun tán ní mọ́ṣáláṣí ń jọ ọwọ́ ara ẹnìkan tó ṣèdè òjíṣẹ́ lásàásùlà wa ni ta ni ó ṣe sàrà fún nínú àwọn tí wọ́n ti kírun ọwọ́ àtò lẹ́yìn rẹ̀ wọ́n fi kírun ẹni tó ti kírun tẹ́lẹ̀ tó tò lẹ́yìn rẹ̀ kíníkí nàfìlà ìtumọ̀ sàrà nù bọ̀t òun kírun ọ̀ràn yẹn tiẹ̀. ìrun onínáfìlà ni lẹ́yìn ìrun ọlọ́run àyàn kìí ṣe ìrun ọlọ́run àyàn lẹ́yìn àyàn. bó ṣe jẹ́ pé ìfọ̀rọ̀jomitoro ọ̀rọ̀ pọ̀ lórí àwọn masáìl bẹ́ẹ̀ àwọn kan máa ń kí tí ó bá fa fìtínà. ntọ́bẹ̀ kọ́ mu jù ní kámátì masala kò yé má sáì má sí nínú masjid àwọn ò pé bọ́yá lágbájá ọ̀fẹ́ kírun lẹ́yìn lágbájá ọwọ́ adé lójijì wọ́n ti kírun ní masjid àwọn ẹlòmíì tún wá fẹ́ tò lẹ́yìn rẹ̀ kí ni ó bì wọ́n fẹ́ pín jama masjid kó kọ́ fún wọn rárá kólúkálukú kìtì lọ́ máa ń fà níbòmíì tó o bá ti ní ọ̀fẹ́ kírun lẹ́yìn ẹlòmíì tí ò bá rùn tọ́dẹ̀já fà wọ́n fẹ́ tò sí lẹ́yìn yóò máa tì wọ́n dànù ní pẹ́ rárá ẹ má kírun ẹ̀hìn kólúkálukú ọ̀dà tèkì. torí kíni kọ́mọ́bà bíi fìtínà torí ẹ̀sìn wa àmọ́ lé orí sẹ́dẹ̀zẹ̀rẹ́ à ẹni ojú pọ̀nà tí ó bá bí fìtínà àmọ́ kọ́ di masalan. òjíṣẹ́ náà sọ̀rọ̀ àṣọ̀nà ni bí ìbá ṣe pé wọ́n sọ fún ìyàwó Aisha àwọn èèyàn rẹ̀ wọ́n máa wò pé gbogbo ohun tí gbogbo ohun tí bàbá yìí bá ń lẹ̀ ló ń yí padà ló ń yí padà yóò dé wúwo lórí ẹ̀mí wọn ìbá wó kàába. ń wò torí Hajar Ismail kò sí ọ̀rọ̀ tó tóni ni wọn ò fi fi kún ìbá wó ìbá wa dá padà sórí ìpìlẹ̀ hajiru ismail ọwà ń bẹ̀ kí wá ṣe yun nìkan sórí lẹ́kùn tó ga sókè o wọ́n fi ṣe tara wọn ni wípé àwọn húìzù ni wọ́n lè máa wọlé ní wà á múlẹ̀kùn yẹn ń mú wálẹ̀ olúkálukú lè máa wọlé ní tún wá lu míì táwọn ènìyàn ó fi máa gbà jáde bọ̀tú ṣe kò ṣe kí ló fà. sọ́dọ̀ zaria ọ̀pẹ hmm? tá a bá ṣe lè ntí ó bì ó lè pọ̀ ju láburú yọ pọ̀ ju ntí ó bì ní dáadáa lọ. tó fi jẹ́ pé nínú àwọn umara ó ṣe bẹ́ẹ̀ owó owó kaaba ọmọ lórí ìpìlẹ̀ gbariwo pọ̀ ẹ̀rú bà. E òun náà tún dá padà sí bó ṣe wà tẹ́lẹ̀ ìgbà tó gbọ́ ọ̀rọ̀ yìí ó wáyé pé mo gbọ́ ọ̀rọ̀ yìí tẹ́lẹ̀ ni ìgbà filẹ̀ bẹ́ẹ̀ àwọn olórí míì tí wọ́n dé àwọn náà tún fẹ́ Imam Malik lọ́wọ́ wọ̀ ní wọ́n pẹ́ rárá ẹ má sọ kàábà di ntí gbogbo yín ọ̀ wá máa ṣe bọ́ bá ṣe wù ú tó bá ti di pé tó lè bá dé yóò ṣe tiẹ̀ títàn bá dé yóò ṣe tiẹ̀ báyìí jìnnìjìnnì tí máa ń mú ẹ̀mí tó so mọ́ ilé yìí yóò fẹ́ kúrò nínú ọkàn àwọn èèyàn because ẹ ti sọ di tẹ́ẹ̀tì máa tẹ́ẹ̀mọ̀ ṣe tẹ́lá òbí ni wọ́n fi fi rẹ̀ bó ṣe wọ́n àjọ Ismail lára anú léèlì. ló fi jẹ́ pé ìyàwó Aisha rẹ̀ dí àlàánà ìgbà tó ń struggle kóun fẹ́ wọnú Kaaba láti lọ kírun bẹ̀ òjíṣẹ́ náà sàṣàlá ni mọ́tàrà rẹ̀ láàmú sórí ibi àkùn tó o bá kírun bẹ̀ déédéé pé ó kírì nínú ilé ni ìwọ náà kí ń bẹ̀ kí ń bí. ni wọ́n béèrè lọ́wọ́ àwọn ọ̀kan náà ọmọ ẹ̀wọ́n ni a ṣé wọ́n wọnú Kaaba nínú àwọn olóṣèlú tí opportunity wá fún wípé ńgbà wọn lọ sọ́hùn wọn ṣí káàbà fún wọn wọ́n wá ń sọ fún àbúrò rẹ tó jẹ afa yìí pé à ibi táwa dé àwa wọnú káàbà gan ṣé wọ́rí wọ́rí àbúrò rẹ ni à àìmọye níbo ló ti rí wọ́n ni à ọ̀gbọ́n tó yìí ṣe lọ́sọ̀ àṣọlọ́sọ ìtọ́sọ ni ọgọrọ gbà gbogbo gbà tẹ́mi bá lọ mọ́ ọmọ ń kírun níbẹ̀ yẹn sẹ́yìn kírun bẹ̀ yàtọ̀ sí opportunity ẹ kàn tẹ ẹ níhùn sẹ́yìn rí i ìmọ̀ ní jẹ́bà ó fi mà dá ẹ̀gbọ́n rẹ̀ ó fi dá lóhùn àìmọye ìgbà wọ́n máa ń kí ń bẹ̀ láàfin rí ọ̀gọ̀rọ̀ àwọn èèyàn wọ́n máa ń wò pé pàápàá lọ, àwọn Asians tábà wọ́n máa ń fẹ́ wò káwọn kí ń bẹ̀ bí ìyàwó Aisha tọ́jà làánà bó ṣe jẹ̀ràn wípé kóun ó kírun bẹ́ẹ̀. torí pé owó lára tó wà fún òun yìí láàdá wà fún masjid ní kíkọ́ àti ní tuntun ṣe. àtúnṣe rẹ̀ ó ní gbogbo ohun tí ó máa fà àwọn èèyàn mára tí wọ́n fi wà nù masjid kọ́mọ wà masjid tí wàá rẹ̀ aládùn ìmọ́tótó àfẹ́ kí nǹkan ó lè má jẹ́ gbin but kó jẹ́ dọ̀tí kó máa wà nínú masjid <gasps> pọ̀ nínú masjid. tọ́lẹ́ntì yẹn bá mọ́ lára yóò dé lẹ́wù tó di pọ̀ síwájú. ìmáàmù ni ó ń kí zuru fún wọn láyé òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam lágbègbè wọn but èrò wáyé pé níbi tí nígbà tó fẹ́ kírun kẹlẹ́bẹ́ gbé nàhámà kò sẹ́ni tí ò lè gbé xapá ọba tó síwájú ìgbà tó di asri òjíṣẹ́ náà sallallahu ní kò gbọ́dọ̀ kírun asri pẹ̀lú wọn. ọwọ́ àlọ́ bójúṣe náà sọ̀rọ̀ àṣẹ ni ṣé wọ́n ti sọ àyà kọlẹ̀ lórí mi ni òjíṣẹ́ náírà sára ni wọ́n sọ àyà kẹlẹ̀ pé lórí rẹ̀ ó ní ọba adẹ́ẹ̀dá láàlẹ́ ó ní àwọn màláìkà là ó ní èmi náà là tọ́ ọba ti dúró níwájú tó ń kírun báyìí rántí pé wájú ọba adẹ́ẹ̀dá lọ wà sórí kọ́ tù tó bí ìgbà tó tú sọ́ba adẹ́dà láàánú subhanahu wa ta'ala níjọ́ gbẹ̀ǹdẹ̀ alikiyama kẹlẹ́bẹ̀ yẹn yóò hàn ní ojú rẹ báyìí ntí a fi mọ̀ nu ewo wa lé ní kẹlẹ́bẹ̀ lójú báyìí ara tó tu tu kẹlẹ́bẹ̀ sí sí kíbla ni àmọ́ pọ́n kíbla lé. lójúṣẹ́ lọ́sọ̀rọ̀ àṣọ làwọn aṣọ pé ó lè gbé ẹ lóòótọ́ torí tó bá dé ó lè má rọrùn má tú sápọ́ọ̀tù má tú sí kíbla má dẹ̀ tú sápọ́ọ̀tù kí ló ní ká ṣe ó lò ó lè mú aṣọ kó o tú sápá àlàáfíà kó o wá fi rá torí pé kí ni kì í ṣe nàjásà ìdọ̀tí ni ètò òsè báwọn tó o bá kírun tán ibẹ̀ nu kó o bọ́ sẹ́gbẹ̀ẹ́ kan ní kó o domi sí kó o dẹ̀ fi kó o fi ṣàánú tó bá pé masjid tó jẹ́ pé yẹ̀pẹ̀ ni yóò rọrùn o tú sílẹ̀ ó fi yẹ̀pẹ̀ bò tó bá ṣe tán ó ṣe kíni ó mú kó. torí ìmójútó mọ́ṣáláṣí ní títúnṣe kìí ṣe kékeré ẹrúbìnrin kan láyé òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam èèyàn dúdú ni ọmọ ń gbìyànjú láti ṣe kíni láti tún mọ́ṣáláṣí ṣe tó bá rí nǹkan kan tó kù díẹ̀ káàtó ní dọ̀tí yóò mú kúrò yóò ha yóò ṣe níṣe tó jẹ́ pé èyàn ò fi lè gbé èyàn ò fi lè fẹ́ wà mọ́ṣáláṣí torí ìmọ́tótó wà ń bẹ̀ báwọn ọmọ ìyá wa ṣe máa ń ṣe pẹ̀lú iṣẹ́ tí wọ́n gbé fún wọn ní haram haram méjèèjì subhanallah àwọn ìmọ́tótó oríṣiríṣi tó ẹgbẹ́ wọn pé Allahu Akbar bí ẹ bá ṣe gbìyànjú táwọn eléyìí ń ṣe ibi yìí ò ní ṣe dúró tì àwọn disinfectants tó lágbára gan ìjọba ló gbà wọ́n sí lóòótọ́ ṣùgbọ́n iṣẹ́ òun ìṣiṣẹ́ kékeré obìnrin yẹn wá jáde láyé lóru wọ́n wá sin kílẹ̀ tó mọ́ torí pé wọ́n ń páyà wípé kí wọ́n má lè jí òjíṣẹ́ lọ́sọ̀lá àlọ́ ìgbà tó jíṣẹ́ lọ́sà sálàm jì lágbájádà wọ́n ní ó ti jáde láyé àwọn ti síkílẹ̀ tó mọ tọ́lá àwọn ọ̀fẹ́ distọ́bù kí ló jíṣẹ́ lọ́sà sálàm sí níbo lẹ́sìn sí òjíṣẹ́ lọ́sà sálàm ó kírun tiẹ̀ sí la ó kì í sí sàárè rẹ̀ ó ṣe tẹkbír níwájú sàárè rẹ̀ ó dẹ̀ kírun jẹ̀nára islam torí kíni. torí ọlá afẹ́ tí ń ṣe. òjíṣẹ́ náà ọlá ìkìkọ́ máa mú ọ ti dé masjid torí wípé ìdọ̀tí kan tàbí kejì ó wà igi yẹn ni máa fi há dànù yóò fi há dànù ìgbẹ́ rárá eléyìí si masjid. gbogbo nǹkan tó bá kù díẹ̀ òjíṣẹ́ lásán àṣàlám tó a sọ pé ẹni tó bá kọ́ mọ́ṣáláṣí fún ọba adẹ́dà tí èé ṣe ti ṣe árí mi tàbí ṣe ágbọ́ mi àwa náà ti kọ́ mọ́ṣáláṣí rárá ó ṣe nítorí tọba adẹ́dà òjíṣẹ́ lásán àṣàlám ti máa bá wọn ó ní ìbáà jẹ́ ibi kó tó pọ̀ tí ẹyẹ ń yé sí ẹ̀yìn ní wípé kì í ṣe size ni ọmọ ta but kí ni tí wọ́n ṣe ń bẹ̀ ìgbìyànjú tí wọ́n ṣe ètò bẹ̀ ó ní ọba adẹ́dà ọkọ̀ irú rẹ̀ nínú ẹgbàá wa mi èyí tó tóbi jù báyẹn lọ fún ní gbangba ajọ́ ọ̀gbìn dàlíkíyàmù. kì í ṣe yín nìkan ó ní nínú tí èèyàn fílẹ̀ sẹ́yìn tọ́jẹ́ yí pé bó bá ti kú tán ẹni tó ti kú ti parí iṣẹ́ àlékún kankan ò lè bá mọ́ ó ní ṣùgbọ́n lórí àwọn eléyìí àlékún ọmọ bá kéne ọkọ àwọn èèyàn ní ìmọ̀ ìmọ̀ yẹn yìí wá ń wúlò fún àwọn èèyàn nígbà tí ò sí láyé mọ́ yóò ìmọ̀ pẹ̀ládàá rẹ̀ lọ́nà pàápàá jùlọ ìmọ̀ ẹ̀sìn tó dẹ̀jọ́ olùgbàgbọ́ òdodo. kì í ṣe ẹnìkan Quran tó fi ilẹ̀ bíi ogún àwọn èèyàn wá ń kà ló fi jẹ́ pé àwọn ẹrú ọlọ́run bá tí wọ́n bá lọ sí umra tàbí hajj wọ́n ra quran wọ́n gbèsè agbami níbo agbami haram méjèèjì torí pé kí ni tọ́ba ti wà masjid ẹ̀ǹtí ọ̀yàn náà fìlà yọ ọmọ ẹ̀sẹ̀ kí ni yọ ọmọ ka quran wọ́n rí quran rẹ̀ gbé tí wọ́n bá ti ń kà yọ ọmọ gbalada tàbọ̀ ọmọ téèyàn tọ́wọ́ ajẹ́ nire ìtọ́ ọmọ ó ní ìgbìyànjú téèyàn ṣe lórí ọmọ tó fi yàn án re tó fi ń ṣe dáadáa tọ́jú olùsìn lọ. torí bí ìyàwó fífẹ́ jẹ jẹ́ ẹ̀sìn bẹ́ẹ̀ lọ́mọ bíbí jẹ́ sìn bẹ́ẹ̀ lọ́mọ títọ́ jẹ́ sìn. kí lọ́ba adẹ́rà sọ fún wa yìí pé káwò níbi ìyàwó fífẹ́ ó ní wasalihina min imaikum àwọn tí wọ́n jẹ́ ní ire nínú àwọn ẹrú ọlọ́run ọba tọba adẹ́dàdá oníkẹfẹ́ òjíṣẹ́ náà sàásùlám tún yẹn nàná rẹ̀ ó ní wa alayka bi zati din torí pé kíni tẹ̀sìn bá ti yanjú ọba adẹ́dàá ó fi yòókù sèǹsì fún yàn. ẹ̀sìn ò lè jẹ́ ní láéláé tẹ̀sìn bá ti yanjú kí ló jíṣẹ́ náà sàlám sọ. ó ní ẹni tó bá pa gbogbo ìdààmú rẹ̀ pọ̀ tó ṣe lọ́kàn ṣoṣo hamad miad bó lòun ó ṣe bọ́ nínú ìyà ọlọ́run ọba ń jọ gbẹ̀ndẹ̀ alkiyam kàfà ọlọ́hu sáírà ọmọ gbogbo ìdààmú yòókù ọlọ́run tó fún ṣùgbọ́n ní tí ò bìkítà tó yẹ pé làálàá kòkòtà yé ní rán káàkiri kò ní tó fún tó fi jẹ́ lọ́wọ́ ń pè. ọmọ tí èèyàn tọ́ báyìí èèyàn tọ́ lòjíṣẹ́ náà sáà sálàm fi sọ pé èèyàn máa kó ẹ̀san iṣẹ́ rẹ̀ tó ṣe nínú sàárè yóò wá ya òun náà lẹ́nu pé níbo mo ti kó léyìn wọ́n sọ pé ọmọ rẹ tó o fi sẹ́yìn àdúrà tí ń ṣe fún àwọn ló ọdẹ lẹ́wì so nínú sẹ́ẹ̀rẹ̀ tí máa ṣẹ́kù fún yàn tí yàn bá lọ tán oníkọ́mọ yàrá ọ̀fìjẹ́ pé tọmọ bá béèrè lọ́wọ́ rẹ pé kí lòun lè máa ṣe fóbi òun nígbà tó ti lọ tán tí ó fi ráàánú sọ fún un wípé kó mójú tẹ̀sìn rẹ̀ kó ja ẹni rèé gbogbo bí n bá ń ti ń ṣe gbogbo ń ti ń bá ń ṣe òbí ọmọ gba commission lórí rẹ̀ torí ara aṣẹ rẹ̀ ni ara aṣẹ àwọn òbí wa òun la jẹ́ tá a bá fẹ́ kí iṣẹ́ rẹ̀ wọn tán kí oríire sì máa bá wọn nínú sàárè ká mẹ́sìn ká tán gidá wa ṣe dáadáa gbogbo ìgbà kádẹ máa ṣàdúrà fún un. Àdàmà Sírìlì wàlúwàlú rẹ̀ yà àtàwọn òbí wa méjèèjì kọ́ lọ́wọ́n bàbá ń foríjì wọn àdà àwọn afá gbogbo wọn bá wọn. والمؤمنين والمؤمنات والمسلمين والمسلمات على حياة من ولا مؤمن òjíṣẹ́ lọ́sọ̀lá àṣọlám ni yàtọ̀ sí pé wọ́n mọ̀ gbalada sórí gbogbo àwọn kọ̀ọ̀kan kọ̀ọ̀kan tó ọ̀dà kan ìwọ gan mọ̀ gba commission àwọn ọmọ gbà ìwọ náà ọmọ gbà òjíṣẹ́ náà sọ̀rọ̀ sílẹ̀ mi tàbí kéèyàn kọ́ mọ́ṣáláṣí ọkọ́ mọ́ṣáláṣí lẹ̀ àwọn èèyàn kírun bẹ̀ wọ́n ń ṣe tàlímáàtì bẹ̀ halqat wọ́n ń ṣe gbìyànjú lóríṣiríṣi bẹ̀ ládàá ọmọ abáyé tó kú tó kọ̀ tàbí à ń tà kọ́ fún. lókun ìgbà tí wọ́n bá ti kírun bẹ̀ tí wọ́n dẹ̀ ń ṣe dáadáa bẹ̀ kì í ṣe ìyún nìkan kànga gbígbẹ́ òjíṣẹ́ lásàrà islam ni ẹni tó ń gbẹ́ngbẹ́ ọṣẹ ẹranko ni ó ṣẹyẹ ni ó ṣèyàn ni kò ní í mu nínú omi àfikẹ́ni tó kọ́ gbaládàá rẹ̀ kódà bí ò sí láyé mọ́ bẹ́ẹ̀ náà là ń ta akọ fún. pé a ah, kò sí láyé mọ́ but iṣẹ́ rẹ̀ ò ní já kò ní dínkù yóò máa gbalada rẹ̀ lọ́nà ni kì í ṣe yẹn nìkan guest house ìyẹn ò wọ́pọ̀ ọdẹ yẹ ká tají ó lè jẹ́ bí masjid báyìí káwábì kan tó súnmọ́ masjid kí ni ìdí tá a fi wá ibi tó súnmọ́ masjid kó fi jẹ́ pé àwọn tí wọ́n bá máa wọ̀ bẹ̀ lẹ́ẹ̀kọ̀kan opportunity wọ́n wà fún wọn láti ṣe kí ni láti ní access to masjid àkọlé àlejò síbẹ̀ tó jẹ́ pé ẹni tó ń bá rìnrìn àjò tí ilẹ̀ ṣúmọ́ tàbọ̀ ọ̀nà dá wà tó ti báyìí ọwọ́ adúró síbẹ̀ yẹn. ó farapamọ́ síbẹ̀ ó sinmi síbẹ̀ lópin ìgbà tí wọ́n bá ń tí ń lò ó fún gbogbo nǹkan dáadáa báyìí òun náà mà gbalada kódà bí òsì láyé mọ́. ó lè jẹ́ lẹ́ẹ̀kọ́. ó hospital, jọ síbìtù bí tẹ́ ń ti mójútó àlàáfíà àwọn èèyàn gbogbo àwọn nǹkan báyìí òjíṣẹ́ lọ́sọ̀lá àbúsọ́làm ṣe àlàyé rẹ̀ kò fi jẹ́ pé kí ni a ṣe gbìyànjú lórí rẹ̀ irun àti gbogbo ohun tó rọ̀ mọ́ ọba adẹ́dàá fi ọ̀pọ̀lọpọ̀ barakat kí ni tó rọ̀ ìṣèmọ́tótó ó kúrò ní ìgbọ̀nsẹ̀ tán tàbí léètọ̀ ó jáde ó ṣe ògùn fúrọ́nàk. àforíjìn rẹ ni mò ń tọrọ ọba adẹ́dà ọba adẹ́dà ń foríjìn ọ̀ṣàlùwàlá tán. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له أشهد أن محمدا عبده ورسوله اللهم اجعلني من التوابين واجعلني من الطاهرين òjíṣẹ́ ńlá sọ̀rọ̀ àṣọlám ní gbogbo lẹ̀kùn àlìjẹ́nà ni ó sì ilẹ̀ ní tí ò ní jẹ́ kó o tí ì rí wọ̀ òun ní kíni òun ní àìtí kù mọ́ẹ́sì ń pẹ̀rù allahu akbar allahu akbar. òjíṣẹ́ náà sọ̀rọ̀ àlọ́ sọ́lá ó ní kò sí ẹni tó múṣẹ́ rẹ̀ tó tó ẹni tó sọ ilé ìwà nìsín. ashadu an la ilaha illallah òjíṣẹ́ náà sọ̀rọ̀ àlọ́ sọ́lá ní ah, àlìjẹ́nà ti dúró fún un. ló fi sọ pé ẹni tó pè ń nítorí tọba adẹ́dà kò ní sí tí ó kọ́ fún un láti rálì jẹ́nà wọ̀ àfikún. àwọn sàábé táwọn ẹ̀kọ́ rẹ̀ ti sọ yìí pé tá a bá mọládá tí ń bẹ nùrún pípé ni àfi tá a bá cast lot lórí rẹ̀ wọ́n ní. àwọn pẹ̀rùnpẹ̀rùn wọ́n ti kó gbogbo ládàá lọ òjíṣẹ́ lọ́dọ̀ àfúlà ní à ọba wa ọba eníkẹ́ni oníbú ọrẹ bí wọ́n ń ṣe ń pè tí wọ́n ń gba ládàá ẹ̀yin náà ní tẹ́sẹ̀ títí òní bùkún bẹ́ẹ̀ ẹ̀yin náà gbà pé tí muhammed bá ti sọ pé allahu akbar allahu akbar ìwọ náà أشهد أن لا إله إلا الله ìwọ náà sọ pé ashhadu an la ilaha illallah tàbí kọ́ sọ pé wa ana ashhadu an la ilaha illallah tàbí kọ́ sọ pé wa ana ọ̀kan nù mẹ́tẹ̀ẹ̀tàn. ó ní ashhadu an la ilaha illallah mo jẹ́rìí sí pé kò sí ní tó tó sin àfọ̀bá adẹ́dà ọ̀wá ni èmi náà jẹ́rìí tàbí àtẹ̀mí náà tàbí ìwọ náà sọ bó ṣe sọ. ashadu anna muhammadan rasulullah sallallahu alaihi wa sallam ìwọ náà sọ bó ṣe sọ tàbí sọ yìí pé wa ana ashadu anna muhammadan rasulullah tàbí kó sọ pé wa ana èmi náà jẹ́rìí síbẹ̀ èmi náà àti náà kìí ṣe wọ nìkan èmi náà jẹ́rìí sí i. hayya ala sọ̀láàt òjíṣẹ́ náà sàásàlà ní ká sọ pé la hawla wala quwwata illa billah ẹgbàá wa mi wà tó sọ pé sọ pé hayya ala sọ̀lá. o ti sọ bẹ́ẹ̀ náà lẹ́kìtì. hayya ala al-fala la hawla wala quwwata illa wa mi náà wà tó sọ pé hayya ala al Allahu akbar Allahu akbar àwọn náà sọ bẹ́ẹ̀ la ilaha illallah òjíṣẹ́ lọ́sọ̀lá àṣọlá mi àwa tá à ń gbọ́ ìpè kì í ṣe ẹni tó pè wọn o tá a bá gbọ́ lẹ́yìn tán a sọ pé raditu billahi rabban mo yọ́nú sí Allah ní ọba tó dá mi wa bil islam dinan mo yọ́nú sí ẹ̀sìn islam ní ẹ̀sìn bí màá ṣe lògbèsè ayé mi wa bi muhammad rasulullah mo dẹ̀ yọ́nú sí òjíṣẹ́ ńlá sallallahu alaihi ní ìránṣẹ́ tó bá adẹ́dàá mi tó wípé bó ṣe lo gbogbo ìgbàlèmí náà lò. Allahumma rabba hadhihi da'wati tamma wọ́n ọba adẹ́dà mọ̀ wá ń bẹ̀ ọba ìpè ìpèpè tó pé pérépéré báyìí. آتي محمد الوسيلة òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam ni ibi kan bẹ ní ìjọ gbẹ̀ǹdẹ̀ alikiyama wasila ó ní ẹrú kan ṣoṣo nínú ẹrú ọlọ́run ọba ni ó wà nípò mo ń nírètí pé mi ní jẹ ẹrú náà ẹnìkan wọn ò ní pèrún tán torí àsìkò gbígbà àdúrà kí pèrún tán tọ́ba ti di pé muhazin pèrú tán tó sọ kọ̀rọ̀ yìí ti bí láàárọ̀ bá bí islam bí dáhùn alámọ̀rọ̀bá àti dáwà títà máa sọ láti kọ́ ìmà àti muhammad al-wasila ntọ́ kọ̀kọ́ tọrọ lọ́dọ̀ ọba adẹ́dà kó o tó tọrọ nǹkan kan fórí ara rẹ tọ́ra sì kò gbígbàdúrà ibi gbígbàdúrà ládéwò ntọ́ kọ̀kọ́ tọrọ fún nígbèsè ayé rẹ gẹ́gẹ́ bí mùsùlùmí àti muhammad wasila ìwọ́lọ́wọ́n ọba wọ̀sílà ibì kan ṣoṣo tó jẹ́ wípé ẹrú kan ṣoṣo ni ó wà ń bẹ̀ wọ́n mọ́sà bá a ṣe fún òjíṣẹ́ lọ́sọ̀lá àlọ́sọ̀lá ọ̀tọ̀rọ̀ ọ̀tọ̀rọ̀ tiẹ̀ ni o ṣùgbọ́n ìkẹ́ tọ́ ọba ní aláwọ̀ sọ́lí alá muhammadi ọ̀sàsàlátù fún ọ̀sàsàlátù fún ọba tó fún. ó ní inna Allaha wa malaikatahu yusalluna ala nabi dájúdájú ọba adẹ́dà òun Allah kì í sùn jíṣẹ́ ńlá lọ́sọ ọba adẹ́dà lọ́sọ fún ara rẹ̀ ó ní dájúdájú èmi ọba adẹ́dà wọ́n mẹ́lẹ̀ àyíkàtà wò àtàwọn màláíkà mi ṣé àpọ̀tọ́ àwọn màláíkà àpọ̀tọ́ wọn kí ló jíṣẹ́ ńlá lọ́sọ làǹfọ̀ ó ní àtẹ̀tì sàmà sàmà yìí ara ní sàmà wà á kọ́ ẹ̀ lẹ́hà àǹtẹ̀ ó tó bẹ́ẹ̀ kára ó ní sàmà kí ó ní kò sí ibi ọwọ́ kan báyìí láàyè nínú sánmọ̀ màláìkà kan tí ọba ṣe sùjádà ń bẹ ọ wà nínú ọ wà nínú kù ọba adẹ́dà sánmọ̀ àkọ́kọ́ nù wọ́n wà ní sánmọ̀ kejì rẹ̀ ẹ̀kẹta ẹ̀kẹrin ẹ̀karùn ẹ̀kẹfà ẹ̀keje àá wọ́n ní tọ́ ọba fẹ́ mọ bí sánmọ̀ àkọ́kọ́ ti tó ilé ayé tá a wà yìí bó ṣe fẹ̀ tó tá a bá gbé sínú sánmà àkọ́kọ́ ó dàbí òòkà tá a gbé sínú pápá tá a mọ òpin rẹ̀ tá a mọ ìbẹ̀rẹ̀ rẹ̀ òòkà òòkà wọ̀ ni a wá gbé sínú pápá tá a mọ tí ń jẹ́ pápá ní gbogbo bí ìṣèfẹ̀ tó gbogbo nàìjíríà ìṣèfẹ̀ tó ìka wá gbé sáàrin rẹ̀ báyìí kíni kíni sáìzì òkà ṣáàtì rí àárò òkà ń bẹ àní bí sánmà àkọ́kọ́ dáyé ṣe rí lẹ́gbẹ̀ẹ́ sánmà àkọ́kọ́ náà bítà kọ́kọ́ ṣe rí lẹ́gbẹ̀ẹ́ kejì ni bẹ́ẹ̀ kejì ṣe rí lẹ́gbẹ̀ẹ́ kẹta bẹ́ẹ̀ kẹta ṣe rí lẹ́gbẹ̀ẹ́ kẹrin bẹ́ẹ̀ kẹrin ṣe rí lẹ́gbẹ̀ẹ́ karùn bẹ́ẹ̀ karùn ṣe rí lẹ́gbẹ̀ẹ́ kẹfà bẹ́ẹ̀ kẹfà ṣe rí lẹ́gbẹ̀ẹ́ keje àwọn màláìkà wa kún bẹ̀ ọlọ́run ọba sọ wípé wọ́n ń sàtàlá tó fojìṣẹ́ náà sọ̀rọ̀ àlọ́sọ̀rọ̀ kó lè sórí ire ni kí ni tiẹ̀ fẹ́ dà bẹ́ẹ̀ tiẹ̀ ò lè sàlékún kankan sí àìsè rẹ kò lè ṣe kí ni kò lè mú kankan kú ń bẹ. so oríire wo la gbà tá a bá wa sọ yìí pé àti Muhammad al-wasila pé ẹ̀kọ́ tó fi kọ́ ọ náà ni wípé gbogbo ń tá a bá ṣe yẹn ní tèmi dà ń bẹ̀ o ti ní nsínà tèmi dà ń bẹ̀ wọ́n ní حلت له شفاعتي يوم القيامة صلى الله عليه وسلم ẹni tó bá wá tọrọ fún mi báyìí ìṣìpẹ̀ mi kí ìṣìpẹ̀ rẹ̀ pé ìwọ ọba adẹ́dà bá ń forí jì mọ̀jẹ̀yà ó jẹ́ jọ́rálì dáná wò ó ti di dandan fún mi pé kí n ṣìpẹ̀ rẹ̀ ń jọ́ gbẹ̀ǹdàkíá. ló fi jẹ́ pé gbogbo àwọn nǹkan tá à ń ṣe tá a mọ̀ túmọ̀ rẹ̀ ká mọ̀ túmọ̀ rẹ̀ bálùwàlà ṣe ní ọlá rẹ̀ tọba adẹ́dà fi kẹ́ àwa olùgbàgbọ́ òdodo ebi fojì sálásálà àsálàm sọ pé walan yuhafiza ala al-wudu illa mu'mina ẹnìkan yìí máa dún ní málùwàlà ṣíṣe àfọlùgbàgbọ́ òdodo ìgbà tó jíṣẹ́ lásán àsálàm délẹ̀ ó béèrè lọ́wọ́ Bilal lọ́dí àlàáni kí lọ́ọ́ máa ṣe tí mo fi di pé ńgbà mo dé ọgbà àlìjánná mo ń gbòòrò ẹsẹ̀ rẹ̀ níwájú mi kí ló sọ ó ní mi ní nǹkan kan tí mo máa ń ṣe tí mo mà ò ju wípé ìní ṣàlùwàlá kan ó kéré tán pé oyún mọ̀ráká méjì wá ráká méjì ìmọ̀ ṣe tọ́pọ̀ o. but at least kò sáàyè fún yóò mọ̀ra ká méjì wá òṣìṣẹ́ náà sọ ah àti bẹ́ẹ̀ náà ìtọ́fà náà ìdààmú bá ọ múra ká wa ọkàn máa ń ṣe bí fẹ́ dàrú gbà gbogbo ẹ̀ òye wọn náà mà kò lé torí o ní ẹni tó wà ní ìcháàjì gbogbo ẹ̀ tó pé ìnàmọ́ amúròhó. إذا أراد شيئا أن يقول لكم بين فلاج شالوا لكم بين فلاج بابا جلو نينو سجادة ب إني عبدك ابن عبدك ابن عمتك ناس يتي بيدك ما بي في حكمك عدل في قضاؤك أسألك بكل اسم ولك سميت به نفسك أو أنزلته في كتابك أو علمته أحدا من خلقك أو تعصت به في علم الغيب عندك أن تجعل قرآن ربيع قلبي ونور صدري وجلاء حزني وذهاب همي kí ló jíṣẹ́ náà sàn sílám sí. ó ní èèyàn ò ní wà nínú ìdààmú kó wá mú àdúrà yìí wá kó bá adẹ́dàmọ́ kó ìdààmú yẹn kù. Ah, ó tún wá ṣe sínú sùjádà rẹ̀. ibnu Mas'ud radiyallahu anhu ọwọ́ mọ́ṣáláṣí àwọn òjíṣẹ́ náà àti láwọn àjòkò pẹ̀lú àwọn sàádé ọba gbé kábàrà dìde ó yan náfìlà bọ́bá ti rìn sà tó ń ka kùránì lọ tọ́ba dé ibi tí ó ti wò yí pé ah, ó yẹ kó òun tọrọ ohun tó ń fẹ́ lórí ilé yóò ànáwó sókè yóò bẹ́lọ̀n bẹ́lọ̀n bẹ́lọ̀n bẹ́lọ̀n bẹ́lọ̀n yóò tún kọ́ńtínú kíra rẹ̀ tọ́ba tó ti débì kan yóò tún máa bẹ́lọ́n bẹ́lọ́n bẹ́lọ́n lọ òjíṣẹ́ náà sọ́lá ni má bẹ́ yóò fún ọ má bẹ́ yóò fún ọ bó ṣe parun irun tán òjíṣẹ́ náà sọ́lá ni ẹnikẹ́ni tọ́ba fẹ́ ka Quran bá a ṣe fẹ́ o bí wọ́n ṣe fẹ́ ká kà á kọ́ ka Quran bíi ti Ibn Ab yan Ibn Mas'ud bá a ṣe fẹ́ ká kà á lọ tọ́n bá ń kà á lọ tó o débi tọ́jẹ́ pé ah ibi ọjọ́ máa ń tí ọ̀fẹ́ fi bẹ́ẹ̀ lọ́wọ́n ọba ní tó ń fẹ́ ọ̀nà ọ̀sọ́kè ọbẹ̀ làwọn afáàfi sọ pé ọwọ́ á má gbèdé ẹni tí ọba gbèdé kí làwọn pè bọ́ndà áwòt kí làwọn pè ajẹmi ẹni tí ò gbédè wa tó jẹ́ pé èdèkedè lọ́gbọ́ gbogbo èdè tó o bá ti lè sọ léyè rẹ tí ìbá ti ṣe lárúbáwá kí n là á pè é èdèkedè elédèkedè àgàtú torí pé kí ni kò gbédè èdè àdínibí èdè wo èdè Kùránì. can <laughs> kala dani wa rahmati wasi'at kulli shay ẹ̀rọ ọlọ́run bá ti ń ka kùránì lọ tó dẹ̀ gbọ́ lárúbá ya man wasi'at rahmatuhu kulli shay ana shay'un fa wasi'ni bi rahmatik subhanallah ọba tó jẹ́ yí pé ìkẹ́ rẹ̀ ó borí gbogbo nǹkan ìwọ náà ló ṣe mí ní nǹkan o jẹ́ kẹ́rẹ́ ó borí èmi náà. ọba ìwọlí bá ìbílíìsì ṣe yẹ olórí burúkú tó ó ní fóun níjọ́ gbẹ̀ǹdẹ̀ àlìkíámà ọ̀dẹ̀ gbá fún ọmọlẹ́yìn màmá lèlè o sọlá àlàsọlá wo tèmi wo tìfẹ́ tó ní sí màmá tèmi náà dẹ̀ ní sí sànù wo tèmi tiẹ̀ ní kó o wò torí ìwọ lọ́ba tí máa kẹ̀dá tó ẹ̀fẹ̀ mi ò lè bú nǹkan kan kù nínú ọlá rẹ̀ iṣẹ́ rẹ̀ mi gan ò lè mú àlékún kankan bá ọ dákun gbà mí. ẹ̀rọ ọlọ́ba kan ó sọ bẹ́ẹ̀ níwájú kaaba ó ní má jẹ́ ọpẹ́ ìní mọ́ni tí ń fi gbé e pípẹ́ òun ò lè pè mí wọn náà ló ní yorì dúnà là ájìlá ájìlá lèmi ń fẹ́ ṣe ní kíákíá fún mi kí n tó délé kí n gbọ́rọ̀ òdùn ní láti bí kọ́dẹ̀ máa wà dà subhanallah ọparí tàwáàfù báyìí lóòótọ́ lọ gba n tó ń bẹ lọ́hùn lé lórí wọn ló ti dé aago wọn ló ti dé aago ó kú sẹ́rìn ó rẹ́rìn bọ̀ mo léwo lóde o ṣáàbímọ ni ó ní eléyìí jọmọ bíbí lọ mo ní ẹ̀ẹ́n nǹkan mi tó ń bẹ tó ń jọmọ bíbí lọ <laughs> ọkà gbogbo ẹ̀ ó ní orí tí mò ń dá níwájú kábà ni mo ní kì í ṣe ni wọ́n ń pè yìí o ó ń gbé fáìlì rẹ wá síwájú rẹ ó ní wàláhì ó ló ti tírìtì ẹ̀ mo ní ó ti yé mi. yàrá kọ́ àwa náà lẹ́nu jọ ó ní à ń wọ̀nyẹ̀rán yàn létí èyí o ìdí iná láti ṣe àbàwò ọba adẹ́dà ọfẹ́ ká gbára léwu ká fọkàn táwọn tán ká mọ̀ pé kò sẹ́ni tó lè sí àfòun ká wá kó síhun níwájú ká máa bẹ̀rùn báyìí ó ní àdìrú ni astajib lakum ẹ̀bẹ̀ ní. ẹ tọrọ اللهم أنت متنا بدعائك ووعدتنا بإجابتك وقد دعوناك كما أمرتنا فاستجب لنا كما وعدتنا يا ذا الجلال والإكرام أنت باش تمام ما كن في يا ذا الجلال والإكرام توري كوكوروني tá a fi máa jẹ́ kí àdúrà ó tètè gbà kò tí nǹkan àkọ́kọ́ tó kọ́kọ́ ṣe torí tó o bá ti jẹ́ pé muazin báyìí tán àdúrà ni kò ṣe àdúrà tó pàtàkì jù tó ṣe òní fún ta ni òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam torí ibi tí wọn náà ó ti rí tiẹ̀ múnu. Bàbá Adé dáwọ́ ti tán mọ́. والصلاة القائمة آتي محمد الوسيلة ọwọ àtọrọjẹ ọba adẹ́dà ṣètèmínà fún mi o ẹni èdè tó ọba fẹ́ ṣùgbọ́n ìtọ́ dáa jù pé kọ́ tọrọ fẹ̀sìn rẹ rọ̀ mí lọ́rùn má jẹ́ sìn rẹ ó lẹ̀ fún mi kí ló dé tó fi jẹ́ pé léyìí lọ pàtàkì jù. Mu'adh radiyallahu anhu òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam ní kò sí ẹni tó mọ òfin ọlọ́run ọba ní halali ní haramu ní nínú àwọn ọmọlẹ́yìn òun bíi Mu'adh bin Jabal kí ló yìí ṣe náà sallallahu alaihi ó ní ya Mu'adh fa wallahi inni la uhibbuk subhanallah rẹ Mu'adh mo fọlọ́wọ́n búra mo fẹ́ràn rẹ̀ ẹni tá a bá fẹ́ràn sẹ́mi pé nítorí bá jẹ́ nǹkan pàtàkì tójú owó iyebíye la lè yọ̀ǹda fún ó ní wàlá tẹ́ǹsà dúbúra kúlè sọ́láàt má sì gbàgbé nínú gbogbo òrùn lẹ́yìn gbogbo òrùn ẹ̀ǹtẹ̀kóòlù pé kọ́ ọ máa sọ báyìí. Allahumma aini ala dhikirika wa shukurika wa husnu ibadati wa husnu ibadati ràn mí ṣe ń gbogbo ìgbà kí n máa ṣèrántí rẹ ń gbogbo ìgbà tó ń bá ti ń ṣèrántí ọlọ́run gbogbo ìgbà ò ní ṣìṣe ò ní ṣìṣọ èròkòrò ò ní bá ọ débi wípé ẹ̀mí rẹ ọ̀ wá ṣìnà. wàṣúkúrì jẹ́ kí n máa dúpẹ́ lọ́wọ́ rẹ̀ ń gbogbo ìgbà tó ń bá ti ń dúpẹ́ ẹrú ti ń dúpẹ́ lọ́wọ́ ọba adẹ́dà ń gbogbo ìgbà ó gbà sí ni ó máa gbà sí ni tí wọ́n bá ti ní wọ́n mú ọ́n bí báyìí <laughs> kí lọ́kàn bá adẹ́dà bẹ̀ èyí tí wọ́n ń lé ọ lé lórí ń èyí tó tún ju ìhun lọ yóò tún gbede àní òkè mo tún ti gbé mi ìdè ọ̀ya ẹ̀kọ́ di kárí wọ́n tún ọ̀dà ẹ̀tún gbàlè bí inú níbí ni àti lára máa ń ṣe ń pọ̀ sí lórí rẹ yóò wá ma pa wọ́n lẹ́nu mọ́sí wọ́n máa pa wọ́n lẹ́nu tó ṣẹlẹ̀ pẹ̀lú òjíṣẹ́ náà sílá àlọ́ sọ́lá wọlé lóyìn wọlé lé bí wọ́n ṣe ń ṣe é tó yálà lójú ayé rẹ̀ o tàbí lẹ́yìn rẹ̀ ntọ́ba adẹ́dá ṣàlìkáwà ni ló fi jẹ́ pé kò síbi kan lẹ́nu tí wọ́n bá di láwọn fẹ́ máa rẹ́bù ẹ̀sìn Islam wọ́n fẹ́ máa mú ìrànlọ́wọ́ bá kó tó ọmọ lọ sókè sí i. ẹni tí ò gbọ́yé dáadáa tẹ́lẹ̀ gan mọ̀ wípé àádọ́ta tó ń kúkú kú sèdí ilé. àdámà rẹ̀ torí pé kí ni bọ́ ọba ti ní ọmọ kọ́dí ọba adẹ́dá ọmọ fi ọ́ ti sábàbí láti tó ọmọ gbẹ̀gá sí kọba adẹ́dá mọ́sá gbé aga pẹ̀lú rẹ̀ wà ẹ́sùn ìbàdàn ti kàn. ètò yẹnjú nínú ẹ̀sìn rẹ òní kò jẹ́ máa rí gbogbo wa ewu ló yẹnjú ìtọ́jọ́ tó jíṣẹ́ náà sọ̀rọ̀ àrà sọ̀rọ̀ ìtọ́jọ́ tó jíṣẹ́ náà sọ̀rọ̀ sọ̀rọ̀ òun ló gbogbo ẹ̀ kọjọ tiẹ̀ á ọba tá a bá ti bẹ̀ lọ́wọ́ fojìṣẹ́ náà sọ̀rọ̀ àṣọlám tán báyìí ntí ká bẹ̀ lọ́wọ́ ọba ní forí ara wa kí ni á dẹ̀ bẹ̀ lọ́wọ́ fún lórí ara wa ni wípé kẹsìn wọ yanjú tẹsìn wọ bá ti yanjú á ti ra níwájú ọba adẹ́dàájọ́ gbẹ̀ndàlìkíá ètò pàtàkì aṣọ àdúrà fáwọn òbí méjèèjì a sì fáwọn afáwọn ẹni tó bá bẹ̀ wá á ṣe fún un pàápàá jùlọ àwọn ará ilé wa àwọn ọmọ àtàwọn tí wọ́n rọ̀ wá ká wa á máa bẹ lọ́wọ́n bá kó bá a dẹ́dà kó fẹsẹ̀ wọn rinlẹ̀ lórí òdodo kó má jẹ́ wọn ó ṣìṣe pẹ̀lú eléyìí bóun ṣe ń bẹ lọ́wọ́n fún wọn tí ẹ máa yanjú tí wọn náà máa yanjú sí eléyìí pàtàkì ń gbogbo wa à ń bẹ ọba adẹ́dà Allah subhanahu wa ta'ala bí ọba adẹ́dà ṣe kọ́ wa pé ànábì ní ń tọrọ kí ló sọ ó ní Allahumma ij'alni muqima as-salah <laughs> wọ́n lọ́wọ́ ọba ṣe mí ní ẹni tí ó máa mú ìrun wá ní bó ṣe yẹ láwọn àsìkò rẹ̀ kí ló tún fi tì àtàwọn ọmọ mi o àtàwọn àrọ́mọdọ́mọ mi gbogbo ńtọ́ bá rọ̀ mọ́ mi tán po má jẹ́ wọn ó ṣe tiwọn lọ́tọ̀ àmọ́ gbogbo wa torí pé kí ni. ọwọ́ ọba adẹ́dà lọ́wà òun ló lè ṣe òun ní darí ọkàn ibi tó bá darí ọkàn ẹ̀dá sí ibi tó bá darí ọkàn ẹ̀dá sí tá a bá kún fún eléyìí sí ní ṣíṣe ọ̀kan nínú àwọn ọmọ ẹ̀yà wa ní Riyadh ni mo ní ẹ̀ kí tó fi sọ bẹ́ẹ̀ ó ní a ọmọ òun tí ò tí ì ọdún olókùn díẹ̀ kó parí Quran nísìn ìyẹn pé kọ́ ha Quran sórí ó níbi tó ń bá ti ní kóhùn ó sùn níbi aago mẹ́rin yóò ti sọ pé bàbá bàbá bàbá bàbá kò yẹ kẹ́ máa sùn nísìn náà ẹ jẹ́ àwọn lọ tó ń bá ti ń sọ pé kínní yóò ti bomi wọ́n yóò ti jí ìyá rẹ̀ yóò ti jí òun yóò ti ṣe gbogbo ẹ̀ alhamdulilah yóò jí àwọn aráalé ẹ jẹ́ àlọ́ ẹ jẹ́ àlọ́ mọ́sítì torí wọ́n sọ fún àwọn wípé sáfù wájú ní ó pàtàkì ẹ jẹ́ ká lọ. ó ti máa ń tó yẹ kéèyàn kọ́kọ́ gbájúmọ́ nígbèésí ayé ẹ̀dá láti sìn lọ. wọ́n jọ kíkí amalẹ̀ yìí wọ́n jọ lọ masjid lọ kasubat wọ́n kasubat wọ́n jọ ń ṣe

kó ṣe àwọn ọmọ wa ní olóríire láyé bí àti ní gbangba ajọ́ gbẹ̀ndẹ̀ alikiyama àwọn ìyàwó wa kọ́lọ́ wọn mọ̀sán wọn dìdàkudà àwa náà kọ́lọ́ wọn mọ̀sán wọn dìdàkudà bá ń ṣe ń ṣe lé a máa ṣàdúrà fún gbogbo àlè umma Allahumma ighfir li ummati Muhammad sallallahu alaihi wa sallam Allahumma irham ummata Muhammad sallallahu alaihi wa sallam Allahumma aslih dhata bayni ummati Muhammad sallallahu alaihi wa sallam bá ń forí jà Muhammad sallallahu alaihi wa sallam wọ́lọ́wọ́ bá bá ń kẹ́ àlùmọ́ muhammad sallallahu alayhi wa sallam wọ́lọ́wọ́ bá bá ń tún àárín àwọn ọmọlẹ́yìn muhammad sallallahu alayhi wa sallam ṣe ọba adẹ́dà kọ́mọ́ wà bá tiẹ̀ náà jẹ́ ń bẹ̀ kó jẹ́ kí tiwọ́ dá ń bẹ̀ subhanaka allahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk oríkèéríkèé yẹn á tètè bẹ̀rẹ̀ ní next halqa bó ló ṣe yẹ ká dúró tá a bá dúró kí ló yẹ kó jẹ́ precautions wa bó la ṣe dúró mistake wo làwọn èèyàn ń ṣe lórí ìdúró tó lè kó bá ìrun wọn tí ọjọ́ tó jíṣẹ́ náà sallallahu alaihi wasallam bó la ṣe lọ sí rúkọ bó la ṣe dìde kí la sọ ní rúkọ kí ló yẹ kó jẹ́ èròǹgbà wa tá a bá wà lórí ìdúró tá a bá dìde lórí rúkọ kí ni a sọ bó la ṣe lọ sí sùjádà òjíṣẹ́ náà sàrásílà ní ibi tó lọ́lá jù nínú ìrun súkẹ́súkẹ́ ìrun ó ní sùjádà torí pé kíni ibi tó lọ́lá jù nínú ara à ń fi ń gbolẹ̀ fún tani ọba adẹ́dà Allah subhanahu wa ta'ala ògóńgó tẹwádùn ìrẹ̀rẹ̀ nílẹ̀ fún tani fọba adẹ́dà ọwọ́ àṣẹlẹ̀ àwọn abóni ọgbọ́dọ̀ kalẹ̀ tàbí sọ pé ọlọ ah, sí sùjádà àwọn májẹ̀mú wo ló gbọ́dọ̀ pé àkàr wo la ṣe ọ̀nà wo la gbẹgbà bẹ́ẹ̀ lọ́hùn àtúndìde kúrò lórí sùjádà ara rẹ̀ náà àtúnpadà sí ara rẹ̀ náà bó o láà ṣe ṣe àwọn oríkèéríkèé tí ó fi jọ tòjíṣẹ́ lásìlá àlọ́ sọ́lá torí ntọ́ba jọ tiẹ̀ lọ́lọ́run ọba ọgbà kọba adẹ́dàá mọ́sá gbàrún wa tọ́ba dẹ̀ ti gbàrún gbogbo ntá bá tọrọ nínú rẹ̀ ọba adẹ́dàá ọgbà kọlọ́run ọba mọ́dàrú wọn lọ aláyà kọjá kábàá ń bí ó lérè. سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك اللهم صل على محمد وعلى ال بيت الله ازواجه وذريته كما صليت على ال ابراهيم انك حميد مجيد. اموني لا فعل له. náà mo ní ọmọ onílẹ̀ fẹ́ lulẹ̀. okay. Assalamu alaikum tí labarakatu. Wa alaikum assalam tí labarakatu. Màfírọ̀tù. Ẹni tó kọ ilé ó rà pé wọ́n wá àdírẹ́sì sí yín. Sí mi. Bẹ́ẹ̀ni. Ó ní assalamu alaikum sheik. Èmi wọ́n dá àdírẹ́sì ẹ̀ sí. <laughs> Sí yín. Èmi on behalf of you. Uh-huh. Bá a ṣe rí ó dà pé bóyá ẹni tó ní ẹ̀pù ni. Náà. Ó ní I've been um, at home uh, since 2015. Since 2015 we are sleeping oh, okay oh, okay ó dàgbé nǹkan tó to sọ ni pé i have been without home okay. since 2015, we are sleeping in the mosque with uh, wife and my children we need house urgently because uh, one of my sons will soon uh, get married in the next month, something like that, in October. Uh, no. So I think that am confused. May Allah continue to increase you in knowledge. sọ ẹni yẹn dárúkọ rẹ̀ sí ibi but eh, mi ò bẹ́ẹ̀ tó bá kọ orúkọ rẹ̀. bóyá ntí a mọ̀ mọ́ra wa ni pé ẹ bá lọ́rọ̀ àwọn kan tó bá need so that uh, ká fún àwọn jama ní feedback káwọn mùsùlùmí bá dá sí. na na ok. ah situation là ń wò tá a fi sí. na. so ìgbà tí pressure yẹn pọ̀ náà làwa ní òkè kakú fi jíṣẹ́ fún yín lẹ́ẹ̀kan rò pé arán rí ọgbọ́n ẹ̀dá. kí ni wọ́n need. wọ́n fẹ́ rẹ́ǹtì lé ní. ok. so gbogbo ilé tí wọ́n fẹ́ rẹ́ǹtì bíi self-contained tó lè gbà wọ́n. kí ni wọ́n need. owó. ó eh, eh. oh, ti sọ̀rọ̀ náà kí ni wọ́n need. ok owó tán nídìí wọ́n sọ pé bíi two fifty. wọ́n yẹn ní ìdíbi three hundred thousand naira tó two fifty làwọn ò pè ń bọ̀ báyà tán ní ìsìn ní ó tún sọ pé ó tún kélé ó tún kélé alẹ́ àpẹ́ tá a bá rí bíi three hundred kọba adẹ́dà kó fi àti sábàbí àti mú ìdẹ̀kùn wá bá. àmín. kọba adẹ́dà wa fi ṣe sábàbí bíbí abùkátà gbogbo wa náà. àmín. na ka títí di ọ̀sẹ̀ tó ń bọ̀ kólúkálukú wa yín tá a bá ní nísìn ká máa múlẹ̀ ká máa wò títí di kóṣù yóò tó parí kọ́ba adẹ́dà kó fún wa ṣe àwọn tí wọ́n yí ọlọ́run ọba ní kí wọ́n wálé ní kábà àwọn náà sọ a ní ọmọ àyà tó níyàwó tó ní àwọn ọmọ tó ní bùkátà tó dẹ́jẹ́ yí pé wọ́n dẹ́wà máa fà òjíṣẹ́ náà sallallahu ní ẹni tó bá bá ọmọ ẹ̀yà rẹ̀ bí abùkátà kan nínú bùkátà ayé ọba adẹ́dẹ́wò náà yọ̀bọ̀ náà abùkátà ayé àtọ̀run ẹni tó bá mú ìnira kan kó fọmọ ẹ̀yà rẹ̀ láyé ń bí ìnira táyé àtọ̀run ọba adẹ́dẹ́wò bóun náà mú kúrò ọba kó fi sábà abùkátà rẹ̀ kó wá gbalẹ̀ sí lọ́wọ́ wa where can um, number. Okay, number one. Okay, number two. Number three. Number four. Five, six, seven, eight, nine, ten. Now. Ten. Okay. Okay, sir. Eleven. Now. Eleven. Okay. <laughs> then uh, uh Nah. نعم أوكي بيدك مسلح الدين نعم مسلح الدين نعم ẹ̀fọ́ alábàá ló ti kọ́. naam. ó ní mọ̀ngọ́ yarọ̀ bákàtà ìlàmàkà. naam. mọ́ni lẹ́dí gá yarọ̀ bákàtà ìlàmàkàtà. mọ́ni lẹ́dí gọ́ yarọ̀ bákàtà ìlàmàkàtà. makata. Na, bakata. Oh. Um, baka ìlàmàkà. mazala mazala makka bakka. makka. ما زالت بكة نعم نفس الشيء البكة يعني وسط ال... وسط الدنيا واسمه اسمها مكة المكة هي البكة البكة هي المكة نعم جزاكم الله خير فأنا في جزاكم الله خير ìbéèrè tí ọmọ yà wá béèrè ni pé kọ́lọ́run ọba kọ́ gùn lẹ́mìí ta ló yí gbólóhùn bákà kú tó wá fi di maka ó jẹ́ pàtàkì torí nínú tíra àwọn bákà lọ́wọ́ àbẹ̀ nínú báìbù bákà lọ́wọ́ àbẹ̀ kí lọ́wọ́ á di maka ìdáhùn wa ni wípé kókó ní bákà rẹ̀ bákà náà àárín gbogbo ayé tá à ń pè ní maka àárín gbogbo ayé tí ọba adẹ́dà subhanahu wa ta'ala tó ní kí nabiyullah ibrahim sallallahu ala nabiyina wa alayhi kọlọ tún sẹńtà yẹn kọ torí àtàrò wa wípé bàbá adam sallallahu ala nabiyina wa alayhi ńgbà tó wà lókè náà láàrin àwọn màláíkà ó rí wípé ilé kan wà tó jẹ́ pé ìmọ́lẹ̀ àwọn seventy thousand. ẹgbẹ̀rún lọ́nà àádọ́rin ni wọ́n máa ń ṣe tàwáàfù rẹ̀ níjojúmọ́ ètò ṣe lónìí kò ṣe lánàá ètò ṣe lọ́la kì í ṣe òtún. baitul ma'mur kó sọ̀kalẹ̀ tí maka náà wà ni wà ó fún bàbá Adam pé ó bá ni asar wa tó sọ bẹ́ẹ̀ ó bá láyé ni tufan Nuh sallallahu ala nàbí wa alayhi tó ṣẹlẹ̀ ìyẹn flood gbogbo ẹ̀ ìpìlẹ̀ ibi tó wà yẹn tẹ́lẹ̀ ọba adẹ́dà rán nàbíyílá ibrahim sallallahu alayhi nàbí náà alẹ́ ọ̀ràn wa ni láti wá dà padà sí ibi tó wà tẹ́lẹ̀ kó wá tún kọ́ bó ṣe kọ́ bó ṣe wà nípìlẹ̀ yẹn òun ló ṣe wà dìsìn níbi babaláwa ibrahim sallallahu alayhi nàbí náà alẹ́ bó ṣe kọ́ bí Hajar Ismail ibi tó rọra wà ákìyẹn ara rẹ̀ ni tó papọ̀ mọ́ náà Makka òun náà ni baka baka náà ni Makka náà. صالح السلام عليكم ورحمة وعليكم السلام ورحمة الله أحسن الله إليكم يا شيخ وعليكم naam suali um, na mi naam tó ní ṣe mo ṣe alápàdé bóyá complain kan látara ọmọ ìyá naam wípé aráalé wọn ó ń fi ẹ̀sùn kàn wọ́n pé wọ́n ń ṣe wọn bí ẹrú ìyàwó lọ́kọ ń ṣe òun bí ẹrú. nítorí ìṣesí kan tí wọ́n ń tí àwọn ń ṣe báwọn ṣe máa ń ṣe ni pé àwọn ò lè lọ bára lé àwọn nínú yàrá ẹ̀ tó bá ti ní hájà wọ́n máa expect pé kí ara lé àwọn kó wá bá àwọn nínú yàrá ni yàwó wa ń sọ pé ah, aláwọ̀ ọkọ òun kí òun kó yẹ káàjọ máa sùn ni ẹ wá ní kí n máa lọ sọ́dọ̀ ọmọ ní gbogbo ògbà. àwọn wo àwọn ọmọ pé kọ́ máa wà lọ́dọ̀ àwọn ọmọ pé àwọn tí kọ́ yẹ kọ́ expect pé tó bá ti tó two or three days epo yẹ kọ́ wá bá wọn láti lè gbọ́ bùkátà ìyàwó wa ń ríṣe sí i pé asinu ah, tóun rò pé. but ìgbà tó lọ sùn tí ọkọ rẹ̀ sọ́kọ́ lè dànù ni ọkọ máa kó wá àti bí pé ó máa ń ní wọn lára tán bá wá ń sùn sẹ́yìn ọ̀dọ̀ wọn. no kó ṣe kó má ní lára mọ́. ẹ ṣe kọ́nà. bí ọmọ ya asbẹr asbẹr ṣó máa ń lé ni tó bá lọ sọ́dọ̀ rẹ̀ lọ sùn. wọn kò tiẹ̀ gbọ́dọ̀ wá sùn. àyàfi tó bá ní hájà. tíyàwó bá lọ sọ́dọ̀ ọkọ rẹ̀ lọ sùn ṣé ọkọ ń lé ni ẹ ṣe kọ́ra ọkọ ò ní nǹkan tó sọ pé tóun bá ti ní hájà ní kò mọ̀ wá tó bá dẹ̀ wá ó kàn máa bọ́ hájà máa bọ́ hájà padà àṣẹ ni. rárá obringin ni ó ti lẹ́fún pé ẹ ṣe kọ́ra. obringin ni obringin ni obringin ni tí èèyàn bá ti gbérú obringin báyẹn wọnú marriage tí ò jẹ́ kí Islam kó fọ̀máàtì virus tí ń bá ń bẹ nínú ọpọlọ rẹ̀ ti tẹ́lẹ̀ oríṣiríṣi wàhálà tí máa ń ṣẹlẹ̀ nù bíi tàwọn Yahud tí nǹkan tí àwọn wọn bá ń ṣe nǹkan oṣù wọn èé bára wọn sùn wọn èé sún mára wọn wọn èé sùn papọ̀ kí ni Islam sọ ó ní a lè sùn papọ̀ nìkan kọ́ tá a bá ní hájà yóò fi aṣọ yóò fi bójú ara á enjoy gbogbo ibi tí ó bá ṣẹ́kù lára rẹ̀ òun náà enjoy wa sotiye báyìí sìn ẹ̀tọ́ ni ni mo fi sọ yìí pé ìbéèrè tí mò ń béèrè yìí pé ṣé tó bá lọ yóò lé ni ọ̀gọ̀rọ̀ àwọn nǹkan wọ̀nyí obìnrin fúnra rẹ̀ yóò ti fẹ̀sìn kọ́ tí ò nídìí kí ẹlòmíì ọba wọn wọn dá sí mọ́sálà mọ́mọ́ ẹnìkan tó nírú mẹ́ńtálítì ọmọbìnrin tó fẹ́ fitiri fitiri ó ó lẹ́kọ̀ọ́ ó dẹ̀ ní ó ní kínní but ó jẹ́ pé ọ̀bíríngì tóun ń bá bọ̀ màmá àti bàbá rẹ̀ bí ẹ̀gbọ́n sábúrò ọ̀rẹ́ síra wọn àáfàá sọmọ kéwú nǹkan kan báwọn náà jọ máa ń ṣe despite wípé bàbá rẹ̀ ó múra rẹ̀ wálẹ̀ gan fún màmá rẹ̀ màmá rẹ̀ ò take advantage yẹn láti misbehave ó máa ń máa lára rẹ̀ ó dẹ̀ máa ń ṣe ọmọ lẹ́fọ̀ ara rẹ̀ ó dẹ̀ máa ń ṣe dáadáa sọ́kọ rẹ̀ ọkọ fúnra rẹ̀ ló ń fẹnu ara rẹ̀ sọ ilé but unfortunately upbringing tọkọ ní ó le ju èyí tí wọ́n sọ yìí lọ kí ló fi le jù lọ lórí bẹ́ẹ̀dì ó sọ pé mo wọ́n má kọjá bí èèyàn. lórí bẹ́ẹ̀dì wò má kọjá bí èyí tí wọ́n sọ èso dìde lẹ́bù yẹn kò tí ì débẹ̀ sọ ma tọ́ ọmọbìnrin yìí sí wo àti ta ni àbí wọ́n ní kọ́ ọmọkọjá bí wọ́n bá yẹ pé gáréèjì lẹ́ ń sùn tẹ́lẹ̀ kẹ́ tó fẹ́ wa ẹ jẹ́ gba gáréèjì yín lọ ṣùgbọ́n ẹ jẹ́ kẹ́ ẹ mọ̀ pé ẹ ti níyàwó nísìnyí ìsìláàmù dẹ̀ mọ̀ bó ṣe gbé gbogbo ẹ̀ kalẹ̀ ṣé bó jíṣẹ́ náà sọ̀rọ̀ ṣe máa sọ sáwọn sáájú rẹ̀ sáwọn ìyàwó rẹ̀ yìí ọkọ ọkọ kàmẹ́yìn fúnra ọkọ lọ́wọ́ béèrè sheik muina ǹjẹ́ ẹ̀ lè ṣe báyìí ṣe báyìí sí ìyàwó èèyàn mo ní kí ló lè fà á pé èèyàn èèyàn ó fi ṣe báwọn síyàwó rẹ̀ léèrè tí mi náà di léèrè ó ní ẹ́ẹ́ téèyàn kan fíìlì pé yẹs ìjọkùnrin mo ní o ò fi ìjọkùnrin hàn pẹ̀lú ilé because ẹni tó bá jọkùnrin a fi gẹ́gẹ́ bí mùsùlùmí àjọ bójìṣẹ́ lásìláàsì láàjọ ṣíṣe wọ́n jọ máa ń sùn pọ̀ ni mo wá ka gbogbo àwọn àlàyé yẹn sí i wọ́n á ní ah kéwú pọ̀ táwọn kéwú pọ̀ táwọn ó kéwú mo ní bẹ́ẹ̀ ni àwa náà tẹ̀ tí ìbẹ̀rẹ̀ àti ìríkẹ́ à ń sẹ̀ ń wá àwọn àáfàá tí ó kọ́ wa sí i ó ní okùn ibi tó ti ń change díẹ̀ díẹ̀ nù ọ wá sọ pé aráalé òun máa pè mí kí n torí ọlọ́run kí n má dàá lóhùn mọ́ ni a kìtìmánù lẹ́yìn ó fẹ́ kí n gbé òdodo pamọ́ nìyẹn n tí bá advice rẹ sọ fún un wípé o béèrè lọ́wọ́ mi àlàyé tí mo ṣe ni mo dẹ̀ rí fáàrin méjèèjì ẹ lọ kọ́ bí àwọn ìyàwó òjíṣẹ́ náà ń ṣe máa ń ṣe pẹ̀lú rẹ̀ bí òun náà dẹ̀ ti máa ń ṣe pẹ̀lú wọn torí wípé gbogbo ẹ̀ náà lẹ̀sìn tó jẹ́ pé bá a bá ṣe tó yapa sí a jẹ́ a rojọ́ lórí rẹ̀ ń jọ́ gbẹ̀ndàkìámù n tó change situation na. asalaamualeykum tààdà ṣé obìnrin tó jẹ́ ìyàwó ẹni lórí ọmọ ìyá yìí náà ni ṣé pé kẹ́lẹ́mọ̀ kan wá pé tí ìyàwó bá béèrè pé tó bá fóun ní hájà. Eh. ó fi pé kẹ́límà yẹn bí pé ah, ó fẹ́ pé wàá ṣá pé òun lòun gbọ́dọ̀ ní hájà tó ń gbọ́dọ̀ kò ń ṣìwọ́ ló gbọ́dọ̀ ní hájà sẹ́kọ̀ọ́ á sọ pé ah, àbùmù ní hájà o ó ń béèrè lọ́wọ́ ọkọ rẹ̀ pé mo ní bùkátà sí ẹ ọkọ wa ń wò yí pé kó sọ gbólóhùn yẹn gan-an ó máa tètè ṣá eh, ìṣekúṣe tọ́lọ̀ ń lọ́wọ́ sí ìṣekúṣe tọ́lọ̀ ń lọ́wọ́ sí. tó bá jẹ́ pé ìṣekúṣe ni ìtọ́lọ̀ ń lọ́wọ́ sí mi walakin Allah la ya'muru bil ọba kò ní ó ní ọkọ mi mo ní bùkátà ẹ sórí bí ni ó burú ju oúnjẹ lọ toró o lè bọ́ sẹ́gbẹ̀ẹ́ títì ọ sọ wípé ebi ń pa mí ẹ̀bùn ọba adẹ́dà àbí bẹ́ẹ̀ kọ́ fún kò sẹ́ni tí ó lọ gbòkò bí ẹ bá ṣe ọkọ rẹ̀ náà ó ní ráìtì láti sọ bẹ́ẹ̀. àṣà tó bá jẹ́ pàṣà ni irú àṣà tí Islam fẹ́ nù. في واحد يتفكر مثل هذا يا بن بن داود واحد مسلم مسلم عجيب غريب جدا سبحان الله wa dà tún sí ìyẹn àwa dà tún gún àwọn tó lè fún ta ló kọ́kọ́ dákọ̀ kò sí ntọ́pamọ́ láàrin méjèèjì kò sí tútẹ̀ lè fira yín pa but ẹ má kọjá àlà ọba adẹ́dà ló fi sọ wípé ẹ lè gbẹ̀yìn wọlé ẹ lè gba wájú wọ̀ but kọjá ojú ọ̀nà tọ́ba adẹ́dà la kò sí ìtẹ́lẹ̀ ṣe. tóbìnrin bá ní bùkátà sọkọ rẹ̀ ó lè má yẹ gbé ọ̀rọ̀ nìkan tó ti dì í mọ́ tó ń tó romance rẹ̀ kó náà mọ̀ pé tí ò bá wá torí máa ń ṣẹlẹ̀ tọkùnrin máa ṣapṣap tó kèé saburú ni kó pariwo síta kí wọ́n fún ni tí yóò jẹ́ kí agbára lè ọmọ bàbá alágbo ẹgbẹ́ mọ́wájú mọ́sáàsì ní tí máa dúró oríṣiríṣi rẹ̀ ní máa ń advertise wípé ẹ má pa àìṣedéédé ara yín ẹ má pa mára o ó tún lébẹ̀lì rẹ̀ ọmọ bàbá alágbó wájú ìta wájú ìta mọ́sídìí mẹ́rin ó tún lébẹ̀lì rẹ̀ rárá pa wípé àìbá mọ́ o tí wọ́n bá tí wọ́n bá pẹ́ ti ń dà wọ́n láàmú ní ìtọ́ ọ̀fẹ́ ìṣètì ìtọ́ ọ̀rọ̀ àgbà fóònù rẹ̀ wípé sórí nǹkan kan báyìí tó sọ yẹn o dákun ọmọ àyá kan ní bùkátà sí ó lè má sọ pé òun tọ́ba ti ní ọmọ àyá kan ṣebí ọmọ àyá kan lòun náà <laughs> ọmọ àyá kan ní bùkátà sí yóò dẹ̀ fi sọwọ́ sí tàbí kọ́ lọ sọ́dọ̀ àbọ̀ àyíṣà àbọ̀ àyíṣà ọmọ ń ń ṣe lórí gbogbo orú nǹkan báwọn ó dẹ̀ tún ní aráalé tó jẹ́ pé ọlọ́run fi iṣẹ́ àgbo ó fi kẹ́ ẹ. ìgbà tí ó bá rìn sí àárín Abu àti ọmọ bàbá alágbo Abu Ja'far pẹ̀lú ògbọ́n náà bá bìkátà òbíà kìí ṣe ọlọ́run fi wọ́n ṣe sábàbí kí bìkátà òbíà ẹni tí ò lágbára tẹ́lẹ̀ ó ó sún síwájú kìí ṣe ọkùnrin nìkan ó lè jẹ́ ọmọbìnrin náà ń wòye pé à kò rí bákan ni kì í tún wá ṣe yẹn nìkan àwọn dọk àwọn àtibá àwọn oníṣègùn òyìnbó pọ̀ ń bí dr demeti dr abdulhakeem gbogbo wọn wọn kún bí rakaraka wọn wọn analyze rẹ wọn ní kí wọn gba test kí wọn ṣe test fún ẹ wọn sọ pé àwọn oògùn báyìí wà àwọn oògùn báyìí wà ńgbà tí wọn bá fi wọn bá fi lukùnlukùn pẹ̀lú dr fan gbogbo ẹ ó ṣe kí ni yóò nǹkan sọ ọmọ ń ṣe ségesège àtọ̀ kò kò jẹun sókè tó kì í ṣe ọ̀rọ̀ tó serious ni ààrẹ ń tó yẹ pé káǹtì rẹ̀ ó wà hopeless but láàrin two times tí wọ́n ti ń lo gbogbo àwọn nǹkan wọ̀nyí ó ti tọ́ sókè wọ́n ti ń wọ five million wọ́n ti ń wọ gbogbo ẹ̀ that's the breakthrough ọba adẹ́dàá dẹ́ fi ń ṣe sábàbí dáadáa so ẹ̀ńtọ́ bá dákẹ́ tara rẹ̀ ọba dákẹ́. Kama má dákẹ́ ìsìláàmù ò gbà wípé níta bá kù sí ká má pariwo síta kọba adẹ́dà kó fún gbogbo wa níwòsàn ó ní bá ọba fi di wípé ìyàwó èèyàn ò lè fọwọ́ kàyàn ó ti ní bá nà wàhálà kọ́mọ́sí sára àtàlà wàhálà tó nà ẹjọ ẹ ẹ bá a ṣe admonition fún ẹni tó bá mọ mí ń gùn mọ àwọn ẹlẹgbẹ́ dáadáa hmm. àbí bí ẹni tó ń gbé àárín àwọn ẹlẹgbẹ́. tí èèyàn bá ń gbé àárín àwọn ẹlẹgbẹ́ ó mọ tán wọ́n sọ̀tọ̀ ó dùn ó bọ́ dẹ́dà bó ṣe fi rán òjíṣẹ́ lásìlá àbọ̀sọ́lọ́mù ọ wà á ya ntí ọba adẹ́dà ṣe wá òjò ni wá àbẹ́ nìkan ṣọ̀tà ẹni èjì wá rí méjì ń pa àwọn tí wọn ò bá pera wọn lẹ́gbẹ́ gan lẹ́gbẹ́ gan tí wọn bá mú nǹkan tó jẹ́ bídé àwa wọn gbà pàṣán súnà kásẹ̀ tó wá má sọ pé ẹlẹ́gbẹ́ àwa gan ọ̀wá ní fẹ́ sọ ẹ̀sìn wa di ẹ̀sìn ẹgbẹ́ sótìyé báyìí nìsín àdùn déédéé. bó ni àwọn sálàf bó ni wọ́n ṣe mú nǹkan wá á bá àwọn èèyàn lò pọ̀ bó ba adẹ́dà ṣe fi rún jíṣẹ́ masala rẹ̀ sọ́la ìpèpè wa yóò dá lórí sunna tọ́jẹ́ wípé láì darapọ̀ mọ́ láì bí tó yí pé constitution tiwa náà ni báwa náà ṣe ń ṣe báwa náà ṣe ń kíra ni gbogbo yẹn àwọn ìkwáni ìkwáni mùsùlùmí ah. kí ni àwọn aburú wọn tí ẹ lè sọ fún wọn. Ah, bóyá gbogbo àwọn ẹgbẹ́ yẹn àti sufiya àti gbogbo wọn inshallah alkarim next halqa nígbà tí ọba adẹ́dà sọ pé lẹ́nu òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam pé bí islam mo ṣe rí ni islam wo ni islam tó wà lórí manhaj nubuwal ìpèpè ìròrí ìṣesí tí ètò fi rán òjíṣẹ́ náà sílá àlọ́ sálàm tí òjíṣẹ́ náà sílá sọ pé ẹni tó dáa jù lẹ́dà òun lòun lẹ́yìn òun àwọn sàbí òun lẹ́yìn wọn àtàwọn tó tún tẹ̀lé wọn àtàwọn tó tún tẹ̀lé wọn àtàwọn tó tún tẹ̀lé wọn ó wá dákẹ́. ìmàmù Malik rahimahullah rahmatan wasi'a ó ní gbogbo nǹkan tó o bá ti rí tó yapa títí pìlẹ̀ yìí ó ní kì ṣara rẹ̀. àwọn kan há sí i tí èsì pé wọ́n máa mà wọ́n á rò pò ní wọ́n á rò pò ní kò dẹ̀ jọ majority nísìn àwọn tí wọn ò há sí nínú àwọn tí wọn láwọn ń pèpè nísìn wọn wọ́pọ̀ àwọn náà ti ṣẹgbẹ́ yẹn sẹ́yìn tó ti yé báyìí nísìn òtí ò ṣe ẹgbẹ́ ìkọ́ àná rí yóò ṣe kan rí yóò ṣe oríṣiríṣi báwọn tí wọ́n á rò pé ara rẹ̀ ni. kọ́pọ́n ó tó sún síwájú àwọn kan sì wá ṣì wà ń bẹ̀ so ti yé báyìí nìsín àwa tá a pèpè yóò jẹ bẹ̀lẹ̀ hikma wal mu'izatil hasana amú instance wa nínú àwọn ọmọ àyà ọlọ́sọ́dọ̀ àfàk manahaji rẹ̀ manahaji sùfì ni ṣùgbọ́n kéwù ọmọ ìyá yìí ọmọ bótẹ ṣe fẹ́ handle rẹ̀ why because ṣé kéwù ló ń fẹ́ sọ fún un but nínú àná ọba adẹ́dà ó lo hikma ó fún un ní tíra adáhù wẹ̀dáwà afáàyẹ kà dáadáa ah! ó fẹ́ má sí nǹkan kan nínú tí ó jẹ́ àìsàn ẹ̀mí tí àfáàyè ò tírìtì ẹ̀ látara bẹ́ẹ̀ wọ́n tún fún un ní tíra mi al-istiqama ìṣèkìlì islam ó kà béèrè bí àwàdà bọ́ba adẹ́dà ṣe jẹ́ kó gbọ́ sàlàfíà yéènù tó dá lórí ìmà so ti yé báyìí nísìn because irinṣẹ́ tí ń bẹ lọ́wọ́ àfáàyìn ojú tó ọmọ ìyá yìí lọ but manage lọ́wọ́ ọ wà báwọn báwọn báwọn káàkiri ló fi jẹ́ wípé kìí wá sí pé a wà sọ̀yún di dáwà wípé àní nǹkan kan mìíràn tá a sọ mọ́ àfẹ́yìn ni gbogbo àwọn tí wọ́n mọ̀ mí wọ́n mọ̀ pé láti nineteen eighty six mi rí mi wọn láàkàn àwọn náà dẹ̀ mọ̀ bẹ́ẹ̀. kí ló fà mo mọ̀ wọ́n dáadáa àwọn afáà wa dẹ̀ mọ̀ wọ́n dáadáa wọ́n mọ̀ wọ́n dáadáa pé a àwọn ẹni ṣùgbọ́n ẹ̀yin lẹ ní ntẹ́ ń ta lọ́wọ́ ẹni tó ń tajà àmọ̀ bá sì gbé fún wọn láti bí eighty six yẹn wọ eighty seven nígbà míì tí wọ́n bá wá bùkátà wa sí ọ́fíìsì bàbá bombaz lẹ́kọ̀ọ́ rahimahullah ramutawasa àwa lábàá wọn yanjú rẹ̀ látara bẹ́ẹ̀ ara àwọn èèyàn mú tọ́jẹ́ yí pé wọ́n wọ́n yẹra wọ́n di ẹni tó àwọn náà ń pèpè sí súnà dáadáa àwọn issues míì ń bẹ tó burú ju tiwọn lọ bíi ti ṣíà. wọ́n dẹ̀ wà láàrin wa ń bí ní nàìjíríà lẹ́kọ̀ọ́ ń bí. àwọn míì wà tí èsì pé ṣíà ni wọ́n kọjọ kọjọ gbogbo sárùpọ̀ wọn. àní fìkanlẹ̀ gbogbo èyí tó jẹ́ tí wọ́n ní pọ́blẹ́mù ní ìmọ̀ bóyá ó na ọ nà nà fọdẹl fọdẹl fọdẹl àbọ̀ fẹ́ jẹ bisikíìtì ọwọ́ rẹ náà <laughs> ó ti sá lọ <laughs> yóò wá inṣàlá gbọ́ba. ìdákùnlá ọ̀fẹ́ ẹ dákùtà mo fẹ́ èmi náà fẹ́ béèrè fọdẹl lórí náà torí tori kan ni tó tó ti fẹ́ ó ti pín àwọn ọmọ ya. sori wàhálà ti mẹ́ńbẹ̀ nísìnyí ẹni tó o bá fẹ́ gbé Islam, fún tó fẹ́ pè sí ìsìláàmù sọyìn tó sọ fún ni pé ṣe sálàfí ni àbí ṣe islam ẹ aslu ni islam manhaji tí ó fi ṣe òun ni sàlàfíà àkídà rẹ̀ ó gbọ́dọ̀ tẹ̀lé àkídà àwọn ẹni síwájú tí ọba adẹ́dà yọ́nú sí kí ni àkídà àdìọ́kàn báyìí ní báyìí báyìí ní lórí ọba adẹ́dà lórí òjíṣẹ́ mọ́sálà rẹ̀ ọ̀sọ́lá lórí àwọn màláìka lórí àwọn ẹni rẹ̀ gbogbo bámbámbám wọn. manahaj báwo ló ń ṣe ń pè é báwo ló ń ṣe ń bá àwọn èèyàn sọ̀rọ̀ èyí ń tẹ̀lé létà yìí but aslu gbogbo ẹni tó gbọ́ ọlọ́run ọba gbọ́ tó gbòjìṣẹ́ lọ́sàá àṣìlá ni kó mùsùlùmí islam yẹn nípìlẹ̀ tá a gbọ́dọ̀ ṣiṣẹ́ lé lórí tó bá wá sì di wípé ìpèpè wa ó tún wá ń dàrin mùsùlùmí rú kákíyèsára so problem ni tó jẹ́ wípé gbogbo àwọn issues yìí ń táwọn ẹni ìsíwájú ti yanjú ni àìdá sheikh islam ibn tẹ́míyà sheikh Eh, Islam Sani Ibn Qayyim Jawziya tó jẹ́ pé ojú pọ̀nà wọn làwọn òpó mẹ́tẹ̀ẹ̀ta yẹn náà tọ̀ Al-Albani wasan Ibn Uthaymin rahimahumullah rahmatan wasi'a wọ́n yàn nàna gbogbo àwọn kínní dáadáa tó ọ̀gọ̀rọ̀ nísìnyí ntọ́gọ̀rọ̀ ń ṣe ni pé àwọn náà ń sá sábẹ́ gbogbo nǹkan wọ̀nyí láti dẹ́gbẹ́ nílẹ̀ kọ́nà wọn yà wáyà. Nah. zakumala ọ̀sán rẹ̀ ṣẹ́ta náà. question mi ni pe ni nǹkan tí mo ta gbọ́yé lọ́dọ̀ yín sà. na àwọn àbáwá mi pé tẹ́nìkan bá wà tó bá sọ pé um, nǹkan yìí lòun sì gbọ́yé for now. bẹ́ẹ̀. and àárọ̀ kan rẹ̀ sà ohun àtọ́lọ́mba ni. bẹ́ẹ̀ni. ó dẹ̀ ń sọ fún wa pé kíní yìí bóun ṣe rí for now sincerely òun ò tí ì rí kíní gẹ́gẹ́ bẹ́ẹ̀ ń ṣe rí. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ mi ṣe yìí fọ̀ náà lálẹ́ bẹ́ẹ̀ ẹni tá a rí ẹni yìí ẹni tó wà lẹ́nu súnà ni bẹ́ẹ̀ tó bẹ́ẹ̀ bóyá ó ní àṣìṣe kan tó ṣe àbẹ́kejì gẹ́gẹ́ bí ọmọ ẹ̀dẹ́ ènìyàn táwa náà bọ́ ń bẹ̀. exactly sir na bí ninety percent ẹni tó ń pèpè sí àkídà ni àkídà sàlàfíà ni so wá rí nǹkan kan táwọn ò rí for now àwa rí aburú ikhwan muslimin. bẹ́ẹ̀ni òun ní pé òun náà wọn nìyí òun ò tí ì rí sincerely ló sọ fún wa pé òun ò tí ì rí ni. bẹ́ẹ̀ni. Ah, nǹkan tí mo gbọ́ lọ́rọ̀ àwọn àfà. bẹ́ẹ̀ni àwọn tẹ́ ti sọ fún wa. bẹ́ẹ̀ni. ni pé ẹni yìí á sì mú pé bí a fún lẹ sísun pé kò gbọ́ kí níye náà ni. bẹ́ẹ̀ni. a lílẹ̀ mọ́ ilẹ̀ pé oníbídà ni. bẹ́ẹ̀ni. ọ̀ká lẹ̀ mọ́ fún ara wọn lé ni. ó lè ká lẹ̀ èèyàn pé ẹni bí adíà ni fásitì ni ẹni kíní ni. àwọn mẹ́tẹ̀ẹ̀ta yẹn wọ́n ń sá fún un gan nínú ṣe sí wọn nínú sọ̀rọ̀ sí wọn ó pàtàkì gan. masala ìlú gbàjà ní nǹkan bíi nineteen eighty six eighty seven kò sí masjidi kan tó function bẹ́ẹ̀ bíi masjidi àwọn tabiliki ní gbàjà ẹni tó bá ní contrary position tí tí mo sọ yìí kó sọ bóyá Abu Aisha ní eighty six eighty seven o kò sí masjid kan tó wà functional nígbàjà o bíi masjid àwọn tabligh tààrà rò pé ń darí ibẹ̀ ọ́fíìsì mọ́kítàbà malakidin ọ́fíìsì bàbá Mubaz fún abá ní nǹkan tá a fẹ́ fún wọn lórí iṣu akida a fẹ́ràn tẹ̀sán in fact in the end wọ́n rán dáìyà láti inú ọ́fíìsì tí mi bá ṣe mistake jamiu islamiyah ní dáìyà yẹn ti jáde mi ìṣó ọmọ dáadáa nísìn kọ́ jẹ́ bí olùkọ́ tí ó máa ń kọ́ wọn eléyìí tẹ́ ẹ ṣe ẹ̀wòrí báyìí eléyìí tẹ́ ẹ ṣe ẹ ṣe báyìí eléyìí tẹ́ ẹ ṣe ẹ ṣe báyìí torí pé kí ni àwa la ní nǹkan lọ́wọ́ tá a fẹ́ fún wọn àwọn ni wọn ò gbọ́ yìí sótìyé báyìí nísìn sáà sọ yìí pé torí wípé bàbá bùnbáàzì ní kásẹ̀ǹtì èèyàn lọ síbẹ̀ yẹn tó dẹ̀ mú rìpọ́ọ̀tù wa pé àṣẹ báyìí àṣẹ báyìí bàbá o advice wo lẹ fẹ́ fún wa lórí báyìí ṣé ó ti di tẹ̀blé? so hmm, ìròrí tó fún pínpín ní ìròyìnrí ẹni tí ò wà expose tó jẹ́ pé kí ẹ̀ máa wò ó pé bí mo bá ṣe rí ni kí wò ó ṣe rí àwọn sàbẹ tí bákan náà wọ́n ṣe rí issues ṣé ìyẹn wá mú wọn di wípé wọ́n á máa lẹ́ra wọn láà ló fi jẹ́ wípé kéèyàn ṣó kó ṣó ìṣesí ara rẹ̀ kó má di wípé in the end yóò wá jẹ́ ìbálẹ́jọ́ burúkú fún ní gbangba ẹjọ́ bíi ndàlíkíámù. Bákan o. Wọ́n ti sọ́ra náà. báwo ni àwọn àfáà ṣe ní ká ní ìbálòpọ̀ pẹ̀lú wọn ó fẹ́ jọ question àfáà àbọ̀ síwájú wípé a ti rí àwọn ẹni pé wọ́n ṣe wà léléyìí then a wà láwùjọ kan náà báwo ni a ṣe bá wọn lò pọ̀ ní lòpọ̀ mùsùlùmí ṣé ìgbà tá a ti rí pé ibi táwọn ẹni fi sílẹ̀ lé ni ṣé wọ́n fẹ́ ká eh, ṣé wọ́n fẹ́ ká ṣáà ṣe wọ́n níṣe pé wọ́n ti ẹ̀ kí ṣe mùsùlùmí ni àbí ká kò máa sọ náà. tíórì lẹ́ ń sọ ẹ jẹ́ kí n mú practical. TMC wọ́n mà ṣe mo hate manager àwọn. sọ yìí wọ́n lọ́la. kódà wọ́n máa ń sọ fún àwọn ọmọlẹ́yìn wọn pé encyclopedia ni bọ̀dù kò kọ̀ ràn wá kọ̀ gbá tiwa wọn ò ní sọ báyìí wọn ni wọ́n ń takò dáhọ̀ ah ok wọ́n ń takò dáhọ̀ but tí wàhálà bá dé lórí ọ̀rọ̀ ọ̀mà wọ́n lè yọ kẹ́lẹ́kẹ́lẹ́ wá tàbí kán rányàn wá iṣu báyìí iṣu báyìí iṣu báyìí iṣu báyìí báwo ni màá ní bó ló ṣe jẹ yọ táwọn ẹ̀ torí wọ̀ ò lè handù irú iṣu tó bá ti ń kẹ̀mẹ̀lẹ̀ ẹ̀ẹ́n rárá àwọn ẹgbẹ́ yín ni wọ́n rán ẹ wá ibi ẹgbẹ́ tó fi sí ni kó o lè bá àmọ́ pa àmọ́ yìí kì í ṣe ìmúra aṣọ la mọ̀ yìí ama ìwà àgbọ́yé tẹ̀ ń gbé ká ibi tẹ́ ẹ ti ṣìnù àní ẹ jókòó kẹ́ wá kéwú ẹgbẹ́ lẹ̀ rán káàkiri ẹ wá yẹnjú kéwú ẹ yẹnjú mà olódélẹ̀ tán ní sí tẹ́ǹkẹ́ màmá sórí ẹ̀rí ẹ̀rí rè ìdí tó ẹ fi jẹ́ wípé ẹ fi gbọ́ yé ni wípé ẹ ti choose àwọn àfa tẹ́ ẹ̀ ní gbàmọ̀ lọ́wọ́ wọn àwọn àfa tẹ́ ẹ̀ ń dẹ́ ẹ̀ ní gbàmọ̀ lọ́wọ́ wọn wọ̀nyí àwọn gan ni solution sí problem yìí nígbà táwọn èèyàn máa ń sọ pé má ka tíra bàbá àlùbáni má ka tíra bàbá bumbas má ka tíra bàbá sọ́ọ́lì ibùnú tèmi lásìkò tá a wà yìí tíra wo lọ wá fẹ́ kà tíra wo lọ fẹ́ kà àwọn mutahamisun ka àwọn tí wọn mọ ara wọn kan ńgbà tí bàbá ṣe tíra lórí ọ̀rọ̀ hijab al-mar'at al-muslima ní mamlaka bàbá ní ojú bíbò súnà nítọ́ lágbára ṣùgbọ́n kì í sọ̀rọ̀ àyàn kì í sọ̀rọ̀ àyàn nítọ́jọ́ àyàn ni kó bìnrin ló jókòó lé but súnà nítọ́ lágbára tí mùsùlùmí gbọ́dọ̀ ṣe wọn ì rán wọn ì ná yẹn àwọn kan lọ́rọ̀ àyàn ni àwa náà fi ìsìnkú ọjọ́ àyàn tẹ́lẹ̀ that was eighty six eighty seven nǹkan bíi close to forty three thirty forty years ago wọ́n ní kí èso ọ̀ràn yẹn wọ́n máa wọn ẹ̀rí wá àwọn sábẹ́ni lóbìnrin tí wọ́n pọ̀ tí wọ́n ò bójú òjíṣẹ́ lọ́nà àṣàlàwọ̀ dẹ̀ sọ pé rárá lọ́ọ́ bójú náà kó tó bá mi sọ̀rọ̀ wọ́n pọ̀ máa yẹn lọ ṣùgbọ́n kí mùsùlùmí obìnrin mùsùlùmí ṣe òun ló dáa jù àmì yóò ṣọjọ́ ṣọlọ ni ọ̀tá dó síbẹ̀ a rí nínú àwọn ọmọ ìyá wa ní mọ́ńlákà tẹ́ ń sọ pé àwọn ọ̀ka tíra rẹ̀ mọ́ kí ni bàbá bùnbà sọ ní tẹ́ ẹ̀ bá katira rẹ̀ tẹ́ ẹ̀ bá dé gbangba ọjọ́ gbèǹde àlìkíyàmà ọba adẹ́dẹ́ ó dín láwọn ìbéèrè kan ẹ̀ ní rí dáhùn wá torí pé ẹ̀ katira àlàlùbáni. olùkàlùkù rìn mẹ́yìn so kò dìgbà téèyàn bá lẹ bá náà ẹgbẹ́ mọ́ra kó tó jẹ́ lẹ́gbẹ́. o lè máa rò yí pé kọ̀ọ̀sá àfa àtòrí bí àfa rẹ gbogbo ń tọ́ bá sọ ni òun náà ló di dànẹ́bí rẹ ẹlẹ́gbẹ́ kan nìwọ náà. ntẹ́lúkálukú bá ń sọ ẹ̀rí ẹ̀dá èyí tó sunwọ̀n rẹ bá tẹ̀lé ti ń tọ́ba fi náà sílẹ̀ àrò ọ̀sánlá táwọn ẹnu wọ́n jẹ́ kò lé lórí ya pa ṣé bá àfa àlọ́jẹ́ sí imam shafi'i ṣé imam shafi'i rahimahullah ṣé kò ní tó yapa sí imam shafi'i kò síbi ní àti yapa imam ahmed bin hanbal rahimahullah rahmatan wasi'a gbogbo ìgbà tó bá ti lọ sí sùjádà báyìí ìyí máa ṣàdúrà fún ìmáàmù ṣáfì ni pé àfa òun ni sí kò ní àwọn ibi tó ti yapa sí ìmáàmù ṣáfì ó rí hadith ìmáàmù ṣáfì ó rí ó dẹ̀ possible ah instances wà sàbẹ tó kéré gan yóò rí àwọn ẹ̀rí kan tí Umar ò rí rọjá ránu bọ̀tún wọn pàkíyèsí rẹ̀ sí adà àwọn sàbẹ tó jẹ́ pé orí tí wọ́n tán lé lórí ni gẹ́gẹ́ bí àpèjúwe òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam ní iza taqal ma'a iza taqal qitalan faqad wajaba tí ibi ìlà ọkùnrin àtobìnrin bá ti kanra wọn wọ́n damira wọn ò damira o ìwé ti dọ̀ràn yàn but nípìnlẹ̀ nítorí jùsọ́nà àṣàlámì sọ yí pé tí wọn ò bá tí ì damira ìnàmẹ́lẹ́mẹ́ mínẹ́lẹ́mẹ́ ìwẹ̀ téèyàn bá damira nìkan ni àwọn kan wà nínú àwọn sàbẹ̀tọ́ pé tàkọ́kọ́ yẹn ni wọ́n mú dání wọn ò rékejì ṣé àwọn akó àwọn àwọn yìí akó wọn dànù nítorí pàtàkì lélẹ́yìn náà ẹni tí àlùwàlá rẹ̀ ọba yanjú tí wọ́n rẹ̀ ọba yanjú bóòlù ẹ̀sìn ṣe fẹ́ yanjú pọ̀tù wọ́n position àwọn yẹn àwọn tí wọ́n dúró lórí ìdánwò sọ pé òdodo lélẹ̀ position tá a hold lórí issues ni but only the maturity ntọ́ ń dá wàhálà alẹ̀ nǹkan mẹ́rin ààbọ̀ ẹ̀kọ́. ibi tó orí mọ o pé ibi tó parí sí ni àìnílàákàyè ó ní ọ̀rọ̀ tí ò tó iṣu tó jẹ́ pé a jókòó gbọ́ra ya wáyé lé lórí ọ̀fẹ́ ó hò di tiẹ̀ ọ̀ àrò yìí pé tiẹ̀ yẹn ló correct ẹnikẹ́ni tí ọba na kò sí lára rẹ̀ mọ́ ọ̀ àmọ́ sọ̀sọ́kùsọ̀ sí wọn láti fi dàwùjọ rú àìmọ̀ alára ẹni alára ẹni. àmì alára ẹni ní pé kí wọ́n sọ pé àáfàá báyìí tá a mà tó dẹ̀ jẹ́ pé ó lè ó ní ìkànnìyàn láti ṣe htr tó jẹ́ pé tó bá jẹ́ pé ó mú un tó sọ mú un yọgbà ládá méjì tí ò bá mú un kò ní gbẹ̀ṣẹ̀ ládá náà ni ó gbà ó ti wá ṣe htr ntó gẹ́gẹ́ bí ọmọ akẹ́kọ̀ọ́ táwa jẹ́ htr rẹ̀ ó mú ọ̀rọ̀ àrọ̀ràfilẹ̀ pẹ̀lú htr. but ètò correct yẹn wọn láṣẹ kí ni wọn láàmú mọ́tẹ́lẹ̀ tá a bá dìde lórí rúkú níbo ni kọ́wọ́ wà ṣé kó padà sáyà ni àbí kọ́ wálẹ̀ ṣé bá a ṣe káwọ́ nípìlẹ̀ ká tó lọ rúkú ṣé bẹ́ẹ̀ ni kọ́wọ́ wà nígbà tá a dìde ń rúkú náà. àwọn àáfàá fọ̀rọ̀ jomi toro rẹ̀ lónú rẹ̀ àwọn àáfàá tó jẹ́ pé wọn èé ṣe ẹ̀ńtà àlè fọwọ́ tì sẹ́yìn. fi lọ sheikh abdulaziz bin baz rahimahullah rahmatulahi wọn ní ìgbà tó jẹ́ pé báyìí la wà ká tó lọ sí rúkú tá a bá ti dìde kúrò lórí rúkú náà á padà síbẹ̀ padà. Istiwa di wọn. إمام المحدثين وفقهاء الحديث فقيه المحدثين محمد نصر الألباني رحمه الله رحمة واسعوني أروين توكيفي كيش على الاجتهاد أروين tẹ́ẹ̀sì látẹ̀lé kìí ṣe wípé a máa rò pé bọ́yá báyìí ni òjíṣẹ́ lọ́sọ̀lá àṣìlá ńgbà tó dìde lórí ìrùkù ọ̀káwọ́ mọ́yà ni kò ní í pamọ́ fẹ́nì kankan nínú umma yìí ẹ mú tẹ́kìtì tọ́tọ́ka rẹ̀ wá ntọ́sọ kì í ṣe èyàn nìkan wọ́n mú jìnnà wọ́n ní mi ní kò rú mi lójú wípé bídíà ni àti dọ̀làlà gbogbo wọn jọ wà láyé nígbà tó sọ lẹ́yìn bàbá fún bá rahimola ọmọtawà só ti torí èyí ò dẹ́yẹ sí Al-Albani ó ní à ntọ́mọ ya mi sọ yìí o kò sáfà kan tó sọ bẹ́ẹ̀ o wípé bídẹ́ àti dọ̀làlà ni o èyí ti àdúró rẹ̀ ni o mo kírun lẹ́gbẹ̀ẹ́ bàbá fún bá báyìí mo dáwọ́lẹ̀ wọn àwọn tí wọ́n wà lẹ́gbẹ̀ẹ́ wọn tí wọ́n jẹ́ àfà wọn ò fà mí létí pé najim mi náà yẹn nàlá káàbù wọn sọ bẹ́ẹ̀ nǹkan kù torí pé kí ni ọ́fíìsì tèkó àwọn ni wọ́n ń darí rẹ̀ ẹni masala minal masail àwọn làárí fa rẹ̀ sí nǹkan báyìí ṣe báyìí nǹkan báyìí ṣe báyìí nǹkan báyìí ṣe báyìí tẹ́nìtì ìbára tún ṣẹlẹ̀ náà ní lórí gúnmẹ́rẹ̀ ẹ̀ náà yé lórí ọ̀rọ̀ ẹ̀sìn lórí ọ̀rọ̀ ọ̀mà wọ́n sọ pé ah wọ́n sẹ́ndì copies office báyìí báyìí ló ṣẹlẹ̀ báyìí báyìí ló ṣẹlẹ̀ ọ̀rọ̀ báyìí báyìí báyìí wọ́n jẹ́ balance yẹn ntáwọn àfa báyìí wí ni ntáwọn àfa báyìí wí ni ntáwọn ẹ̀rí tá a mú wá ni ẹ̀rí tá gbogbo wọn lè ń bára wọn ṣe títí wọn jáde láyé tí wọn jáde láyé kò sí ẹni tí al nífẹ̀ẹ́ sí tó láyé nínú àwọn àfa bíi bombaz rahimahumullah tí wọn jáde láyé kò fẹ́ sí ẹnìkan tí baba bombaz nífẹ̀ẹ́ sí tó láyé bíi tani bíi al sheikh salimul husseini wọ́n ní kásẹ̀tì tí wọ́n kọ sí wípé muhadisi shami àfa aládìsí tó wá láti sham wọ́n rí fáàzì al-Albani ó ní kálá bẹ́ẹ̀ muhadisi asr kìí ṣe muhadisi tó láti sham muhadisi àsìkò tá a wà nù rẹ̀ yìí bí wọ́n ṣe respect ara wọn nù but nísìnyí òun ló bí ẹ̀kẹ́rin ìfẹ́ ní ntolúkálukú mú wa yóò di mo mú ní fíù yìí kìí ṣe torí tọ́lọ́wọ́n ọba olúkálukú ń dì í mú ni láti fi dá gúrùpù tiẹ̀ lẹ̀ torí kó fẹ́ lọ́ǹchì ààrẹ kìí ṣe torí nkankan ó fẹ́ lọ́ǹchì ààrẹ sódà ló fi jẹ́ pé tọ́ba jókòó kí ní fa wàhálà láàrin yìí gan òní ní nkankan tó ń yẹjú kan ọkàn máa wò pé àá gbogbo àwọn sí lẹ́gbẹ̀ẹ́ ni kí ló dé fà kí ló bíríngì gbogbo wọn Ah, wọ́n ti fọ́ lágbájá lẹ́nu wọ́n ti kó refutation fún wọ́n ti kó rọ́dù fún wọ́n ti ṣèkínní fún nítorí kálukú wọn bá kánú kòránù wọn ò rí kà ọ̀sìn wọn ò rí gbọ́yé gbogbo ẹ̀ àwọn ọmọ ọ̀dọ́ wà á wọ́n wà tara bọ̀ yẹn lọ títí títí títí in the end wọn ò ní tán rí gbogbo wọn ràn wọ́n rán yín nísìn fún ọlọ́dún mẹ́wàá ìyẹn tó bá tó bẹ́ẹ̀ kì í ṣèsìn ló ti bẹ̀rẹ̀ ó ti bẹ̀rẹ̀ nísìn láti nǹkan bíi eighty six wọ́n nínú àánú ọba adẹ́dàá ọba adẹ́dá fáwọn mẹ́rin kan àbí márùn ó fi tẹ́ná rẹ̀ mọ́lẹ̀ tá a ní. adam abdullah alilori rahimahullah kamaluddin aladabi rahimahullah abubakar gumi rahimahullah mudassir abdulsalam nìbàdàn rahimahullah sheikh ahmed lemu rahimahullah afadàwùlá wàrà áwò torí wípé tí nǹkan bá ti fẹ́ ṣẹlẹ̀ ńgbà yẹn wọ́n wọ́n ti wọ́n hàn kò ní àwọn ọ̀dọ́ tí wọ́n lè dá wàhálà alẹ̀ wọn ò lè gbé rí níbi táwọn ẹni wà kìí ṣe pé wàhálà yóò sí ńgbà yẹn náà ọwọ́ à gbà yẹn náà torí nígbà yẹn harakali shia Iran àti ti Libya oní fún àwọn ọmọ ọ̀dọ́ àwọn ọ̀dọ́ jẹ sheikh abdulaziz mubarak rahmanulah rahmatulahsa ní tí wọ́n fi àpọ́ǹtì wa fún ọ́fíìsì cultural attaché saudi embassy tó yẹ pé kì í ṣe nàìjíríà nìkan ní ń darí ń darí gbogbo west africa and sub-region títí dé guinea ó ní wípé bá a ṣe líǹkì àwọn ọ̀dọ́ pọ̀ wọ́n dá wa sàlàfíà fine baba adamu ìṣe sàlàfí but wọ́n respect sàlàfíà bẹ́ẹ̀ náà ni baba kamaldin bẹ́ẹ̀ náà ni sheikh murtala abdulsalam a invite gbogbo wọn wá sọ́fíìsì ní maktaba lákìdí baba dama baba kamaldin baba gomi sheikh ahmed lemu sheikh murtala abdulsalam lọ́tọ̀ọ̀tọ̀ àwọn gbogbo wọn ni wọ́n pè iná iná burúkú ní jóbọ̀ so gbogbo wọn. kò sẹ́ni tó support ṣíìzì nínú kò sẹ́ni tó support haraka Libya ni wọn in fact Sheikh Ahmed Abubakar Gumi wọ́n kà fara Gaddafi toro ọ sọ pé kí won yọ àwọn gbólóhùn kan kúrò nínú Quran wọ́n kà fara rẹ̀ wọ́n nínú àwọn fara rẹ̀ bọ́ọ̀rọ̀ ṣe ń bọ̀ ni tó dá fitna ẹlẹ́ tó pọ̀ jù ó ní wípé ọgọ́rọ̀ fẹ́ ara ẹ̀. wọ́n fẹ́ gbéra wọn sípò wípé àwọn lolùdarí kò jù báyìí náà kéde ẹsẹ̀ tí èèyàn fọ̀ sí téèyàn fi ń fọ̀ sára rẹ̀ lẹ́dàá lórí ọba adẹ́dàá níyàn ó fi jẹ́ pé ìjì erémọdé ni tọ́jẹ́ wípé approach táwa lò lórí ẹ̀ ní wípé anáàrú ilẹ̀m tẹ́jìd máa tákùn tákùn nọ́fṣàhà tí náà bá rí tí ó jò yóò padà jóra rẹ̀ pa ni ẹ̀yin lẹ́ẹ̀mọ́ wòran ẹ̀ta kété sí bó bá yá yóò balẹ̀ lára ọgọ́ but advice tá fún àwọn ọ̀dọ́ ẹ lọ bízì pẹ̀lú Quran kíkà ẹ lọ bízì pẹ̀lú ìmọ̀ wíwá. emulo lò lò ti bíze ara yín lórí whatsapp facebook oríṣiríṣiríṣiríṣiríṣiríṣi ẹ jókòó tì mà torí gbogbo ń tẹ̀ ń bízì pẹ̀lú kò ṣeé fi lọ́mọ lọ́wọ́ o kò ṣeé fi lọ́mọ lọ́wọ́ o ẹ̀yin gan fúnra yín bízì that is the bitter truth ló fi jẹ́ pé tá a bá lọ a lọ Facebook ni a lọ pèpè tá à ń pè ní pé ẹ padà sí ìpìlẹ̀ yín kólúkálukó mójútóra rẹ̀ bẹ́ẹ̀ni ìnsánú ala nafsihi basira walaw alqa ma'azira ọba àka rúdúdù ọba àka reputation bẹ̀lá mẹ́ta tí o bá ní àlékún nínú ìmánì rẹ tí ó mú ọ súnmọ́ lọ́hùn ọba tí ìjì ayé bá dé yóò wọ ti gbòǹgbò ti gbòǹgbò ni ò ní síbi kankan ọkàn ọkàn kúkú yífa ó kúkú ẹni tí ò ní mọ́nì torí kò sáàyè ara kankan lára rẹ kò sásìkò fún sí kò sásìkò fún kankan kò sásìkò ó tiẹ̀ kò síbi kankan téèyàn lè sọ wípé ah, ilé ti dàrú ọ̀nà ti dàrú gbogbo ẹ̀ ti dàrú ó mójútó rẹ advice time fọdọ ni wípé ntẹ́ ti busy pẹ̀lú eléyìí ẹ wà busy pẹ̀lú Quran tí ò bá wọlé ẹ tuntun kà tí ò bá wọ ẹ tuntun kà tẹ ńgbà ẹ bá kà kà kà kà kà yọ wọlé ẹ mú lò ẹ pèpè sí gbogbo mùsùlùmí ẹ mú ẹ lọ́mọ ìyá yín ntẹ ẹ gbọ́yé ẹ jẹ́ wọ́n gbọ́yé tí wọ́n ò bá gbọ́yé ẹ fàdúrà ràn wọ́n lọ́wọ́ wọ́n máa lẹ rasul ilẹ̀ bẹ́lá ẹ pèpè kẹ́ ẹ tán sórí báwọn ó dájú wípé kẹ́ ẹ wá di ọmọ ìyá yín kan sínú lọ lórí tí ò lẹ́rìí tó jẹ́ pé ńgbà ẹ bá dé gbangba ajọ́ gbèǹde àlìkíámà ẹ ní rí nǹkan kan tẹ́lẹ̀ fi ṣàlàyé fún ọba adẹ́dà ẹ kàn já kú ẹ kàn kú bẹ́ẹ̀ ẹ di mùsùlùmí ọmọ ìyá yín sínú kólúkálukú ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ó kèé ṣèṣin ló ṣẹlẹ̀ ó ti ṣẹlẹ̀ nísìnyí seventy gbogbo àwọn èèyàn jẹ́rìí seventy eighty six seven gbogbo ẹ̀ gbogbo wọn àwọn ará ẹ̀ bó tún ṣẹlẹ̀ náà àwọn àgbàlagbà yẹn tí wọ́n wà around kò jẹ́ kí ó lè rinlẹ̀ kò jẹ́ kó lè rinlẹ̀ so ti approach tí mo kí um, olúkálukú ó múra sí nìyẹn because tó o bá ti ń gbélé ayé tó o lálẹ́kún kankan ní bó ṣe súnmọ́ lọ́wọ́ ọba àti ìmọ̀ tó jẹ́ pé wọ́n ràn wọ́n rán tó ń bá ká nì àsúnà láwọn ni kọ́ làwọn ọmọ bàtí ajẹ́ ń bẹ̀ kó jẹ́ tiwọ́ dá ń bẹ̀. question ti tán ẹ jẹ́ àgbẹ̀ bíi méjì mẹ́ta ẹ mọ̀ ọ́n. asalaamu aleykum wa rahmatulahi wa barakatu ọlọ́run jẹ́ kí arin pẹ́lú ti dáadáa síwájú kí tó béèrè béèrè naam. ìbéèrè tí ọmọ ìyá béèrè lẹ́ẹ̀kan yẹn tí wọ́n sọ lẹ́ẹ̀kan yẹn èmi náà ní ẹnìkan tó ní irú ẹ̀sìrẹ́ǹsì yẹn bọ̀ ó rà pé aspect tí ó rà pé ẹ̀ fi aspect kan wò sà. naam. because àwọn ọmọ tá à ń bí ń sìn. bẹ́ẹ̀. ọlọ́run ní kí wọ́n nílàkàyè dáadáa. bẹ́ẹ̀. so tí obìnrin bá wá ní ọmọ tó ti dàgbà díẹ̀ tó ti ń gbọ́n. bẹ́ẹ̀. tó ń sùn sọ́dọ̀ wọn tó wá di pé ńgbà tọkọ bá àwọn ọmọ yẹn máa ń máa ń ẹ máa think bákan bákan bákan eh. so obìnrin dẹ̀ máa rí kò ní láìkẹ́ tó so ìyẹn ni mo. padà mú sòrò. ẹ̀kọ́ nínú ẹ̀kọ́ téèyàn ó kọ́ obìnrin àwọn ọmọ tí Quran ti fi lọ́lẹ̀ ó ní wípé ó ní àsìkò tí wọ́n lè yọjú sáwọn òbí wọn wọ́n lásìkò tí wọn ò lè yan ojú àbí bẹ́ẹ̀ kọ́ ok ntí ó kàn wọ́n ṣẹlẹ̀ ni wípé ọ̀gọ̀ọ̀rọ̀ inú ilé wọn ò mójútó ẹ̀kọ́ àwọn ọmọ káwọn ọmọ gan fi mọ ààlà ara wọn wọ́n kàn fi gbogbo ẹ̀ lẹ̀ tí wọ́n bá ti ra laptop fún wọn tí wọ́n ra fóònù fún wọn àwọn ọmọ wọn dẹ̀ ra data sí tàbí kí wọ́n ní main data nínú ilé àwọn ọmọ wọn dẹ̀ dán já lu anywhere bàbá àtìyá wọ́n ń lo coded word lórí ìsúnmára ọmọdé fẹ́ kí wọ́n mọ̀ yìí pé òun gbọ́n tí wọ́n ń sọ yé ọmọ yìí ò ju ọmọ eight seven nine years lọ ó dẹ̀ ń bá wọn dá sí i ní ìdásí táwọn náà mọ̀ pé a <laughs> wàhálà ti wà so kí ni Islam gbé kalẹ̀ wípé bóun ni ká ṣe tán ọmọ lórí rẹ̀ ó ní tó ọ̀gbọ́dọ̀ ṣe ó ní tó ọ̀gbọ́dọ̀ dá sí ó lè mọ̀jọ́ ọmọdún mẹ́wàá lọ lóbìnrin kó dẹ̀ máa ṣe nǹkan oṣù ó nìkan ní ká ṣe ṣe bọ́ọ̀ ní relationship òun láàrin wọn àtobìnrin àtobìnrin ẹgbẹ́ rẹ̀ àti ètò ìṣẹ́gbẹ́ rẹ̀ ó ní kí wọ́n ṣe ṣe gbogbo ilé àkọ́ wọn bí bàbá ṣe ń ṣe gbìyànjú lórí ọkùnrin bẹ́ẹ̀ nìyá náà wọ́n ṣe gbìyànjú lórí obìnrin tí ó fi di wípé gbogbo ẹ̀ ọ̀ wá olúkálukú wọn máa la ara rẹ̀ kò sí ètò pamọ́ tí islam ò dá sí ń bẹ̀ òbí ó ṣègbìyànjú lórí rẹ̀ ló fi jẹ́ wípé tó bá ti di wípé nǹkan ti fẹ́ kọjá àlà ọmọ gan ni ó ti kọ́kọ́ fa ariwo ta ni ó ṣàlàyé fáwọn òbí rẹ̀ wípé à nǹkan báyìí nǹkan báyìí nǹkan báyìí ṣe báyìí táwọn òbí ó fi tètè di sí i ọ lọ sí skul ni tàbí kò sí skul ó wà ní ilé ni kò sí ní ilé ni so aspect yẹn làwọn òbí ó mójútó kì í ṣe wípé mọ́sùnmù yàrá mi ààlà rẹ ní lórí bẹ́ẹ̀dì nǹkan kan báwọn kò sí bó ṣe lè wù kó sì yẹn tó ìyẹn ò lè kọ́dí tí ó ń so tó fẹ́ blọ́ọ̀kù kò lè kọ́dí. ṣé ọ̀nà sáà ni tí mò ń so that bí wọ́n ṣe ń mójútó àwọn ọmọ wọ́n mọ̀ mójútó ra wọn Islam ti la gbogbo ẹlẹ́nà àsìkò owó làwọn ni wọ́n mọ̀ yọjú síra wọn ìtàn bá ń tí tírù fi kí fún wọn ọ̀rọ̀ ẹ̀ẹ́dì ọ̀ṣẹ̀lẹ̀ kí ni tó bí ó là á ṣiṣẹ́ ọkùnrin sóbìnrin ah, ó ní múrùn àwọn àdékùn bí sọláàt wọn wọn abnáwó sẹbẹ sínú wọn dẹbẹ bú wọn àlẹyà wọn wọn abnáwó ẹṣẹbẹ sínú wọn fọdùrẹ kú bẹyìnàhùn fìlmọdájẹ. tí wọn bá ti dọmọ ọdún mẹ́wàá ẹ pín fún wa. táwọn òbí mi ń sọ nísìnyí pé òmí wọn ti ní tẹ̀míyìí kọ́dún mẹ́wàá ó tó tó ó lè jẹ́ bí ọmọ ọdún méje nísìn development rẹ̀ fà torí láìkíní àti oríṣiríṣi ẹ̀kọ́ tí ń bẹ níta nísìn ó lè ti di pé bí ọmọ ọdún méje yẹn gan ó ti fẹ́ máa ní kíní fine ẹ pín bùsùn fún wọn ẹ ṣàlàyé fún wọn má lọ sí yàrá àwọn ọkùnrin má lọ sí yàrá àwọn obìnrin ntọ́ba adẹ́dà lálẹ́ lórí rẹ̀ ní kìí tá gbé pamọ́ náà tọ́ba adẹ́dà lálẹ́ lórí rẹ̀ ní ọgbọ́dọ̀ ṣe báyìí tó ń lọ sínú yàrá àwọn ọkùnrin tó rí òòwò wọn ibi síbi ọba adẹ́dà yóò fi yà jẹ́ ọ nínú ìyà tí ó fi jẹ́ ọ ni wípé o ò ní kú pẹ̀lú ojú rẹ o. ó rí àwọn ẹlòmíín wọn ti dàgbà wọn bá ti dàgbà ojú wọn fọ́ àbẹ́ẹ̀rí torí pé wọ́n ń wò nígbà ọ̀gọ̀rọ̀ wọn gbà wọ́n ń wò nígbà tí wọ́n wà fún o torí ń tọ́ ọ bá ṣe ní dáadáa ní dàgbà nígbà tó

torí tó jíṣẹ́ lọ́sà àṣìlám sọ ni torí pé n tó sọ yẹn òdodo ni òjíṣẹ́ lọ́sà àṣìlám sọ lóòótọ́ ọba ọdẹ́dà ló dẹ̀ fi hàn ó dẹ̀ ti gbìn sí wọn lọ́kàn báràkà àtìmọ́lẹ̀ tí ó rọ̀ ma kò ní ṣe láwọn àfiwé ti ìjàpá ti rókò ọkàn yẹn níbo tó bá gbé sí wọn lórí pẹ̀lú gbogbo àwọn àwọn bẹ níta. ìgbìyànjú tóbi ó ṣe nù kì í ṣe wípé ká fara ní ọmọ ọlọ́mọ lórí ẹ̀tọ́ ẹ̀tọ́ tí ì ṣe tẹ̀ nífù ó ti ń dá ikùn sínú torí wípé kò níbòmíì tí ó lọ ọkọ rẹ̀ náà lóní ọwọ́ àwọn òpèké ọkọ mo ní bùkátà àmì ah, àṣà ní ẹ àbó ní sọkúsọ ṣé ìwọ ọmọ ju lọ ń jẹ ni obìnrin ló kó sọ yẹn sọkùnrin kì í sí pọkùnrin kó sọ kó fún un pé ni tí ò bá rí i ṣe bẹ́ẹ̀ kọ́mọ̀ yìí pé a ó yẹ kóun mójútó ara kóun má fara lẹ̀. na ìbéèrè mi ẹlẹ́ẹ̀kejì ẹ ti sọ̀pọ̀lọpọ̀ lórí ẹ̀ but mo tún wá fẹ́ mọ̀ seek advice yín because lórí ọ̀rọ̀ ẹlẹ́gbẹ́dẹ́ tẹ̀ ń sọ yìí. lójú ẹlẹ́gbẹ́dẹ́. bẹ́ẹ̀ ni oríṣiríṣi nǹkan ni a máa ń bá pàdé. Hmm bí kí ẹlòmíì máa ẹnìkan ń ṣe lẹ́tọ̀ lọ́jọ́ kan tó ló fẹ́ justify àwọn nǹkan kan wọ́n sọ pé bídíàtù asana bídíàtù dọ̀làlà ó sàbẹ̀rẹ̀ tí máa sọ gbogbo yẹn bẹ́ẹ̀ so mo wá ń bèèrè lọ́wọ́ ẹni yẹn. àwọn afáà ti yẹn ju gbogbo yẹn kò sí bídíà kan tó wà asana. òun ní òun ní kà nínú ìwé kan ni mo ní à ah, inú ìwé wo ni. pé gbogbo òwe téèyàn bá kà níwèé téèyàn ó ti fẹ̀sùn ó lè má lájọ lọpọlọ. nínú àwọn nǹkan tó ẹ̀sà nínú àwọn nǹkan tó pè ní bídíátù bídíátù asana ni pé ó ní kò sí lè O láyé prophet mo ní à àdìsí tó wá mú wá pé wọ́n máa ń gba ké lọ́dọ̀ ìyàwó Aisha nǹkan. sórí téèyàn bá ti fẹ́ tó bá ti tó bá ti ṣìnà kò sí ìdúnkùdù tí ò ní dún. rárá àwọn ni wọ́n mọṣẹ́ iṣẹ́ gbọ́dọ̀ dúró náà ká tó mọ̀ bọ́ ẹnìkan dàrú kò tiẹ̀ ṣiṣẹ́ asúná. ẹ́ iṣẹ́ wo ni ẹ gbé dání. èyí ṣe dáwà dé àyà lẹ́yìn propaganda lẹ́yìn kì propagation kì í propagation àwọn àfáà ni ẹ máa ń ṣe propagation àwọn aláìmọ̀kan tí wọ́n fẹ́ gba leadership Islam ní pẹ̀lágídí propaganda ni wọ́n máa ń ṣe kò wá fi sọ́dọ̀ wọn nìkan ó wà nínú àwọn tí wọ́n pẹ̀lú àti aláwọn tó sọ̀rọ̀ fíà nù lòfi jẹ́ pé tọ́rọ̀ bá ti délẹ̀ ẹ̀rì fa rẹ̀ sáwọn àfa wọ́n làfa làwọn wọ́n mọ̀ lámọ̀dájú nínú ọkàn wọn páwọn ìfàfà. o ò ní pé wọn ìfàfà o ò ní pé wọn ìfàfà tó o bá ní wọn ìfàfà lójú tí wọn ó bú wọn nù. kí ló kí ni ẹ fi jáfa. wọ́n ṣe dá <laughs> wọ́n ṣe di àyà. <laughs> aláwọn sẹlẹm sẹlẹm kọ́nà ọba kó fún kókó ayọ̀ nínú ewu ewu ńlá ní fitna ti ṣẹlẹ̀ ní south west asúnàlá wà ní mọ̀lẹ́wọ̀kẹ́ tolúkálukú máa máa láàrẹ̀ ìfẹ́nu àbọ̀ ẹ̀kọ́ àìnílàákàyè gbogbo rẹ̀ yíká bó ṣe yíká náà kọ́nà kókó ayọ̀ ah. ó ti kó ayọ̀ náà kó fẹsẹ̀ wárí lórí òdodo kó jẹ́ ká tán rí pẹ̀lú rẹ̀ subahana kalama bihamdi kashir ilayi ilayi ilayi ta sọkuru kasiri ilayi. اللهم صل على محمد وعلى ال بيت الازواج وذريته كما صليت على ال ابراهيم انك حميد مجيد وبارك على محمد وعلى ال بيت الازواج وذريته كما باركت على ال ابراهيم انك حميد السلام عليكم ورحمه الله وبركاته